كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفيوكف وبعدد الله سبحانه وتعالى تتقى ìjòkó wa ní èní lórí à ń ṣàlàyé lọ lórí ẹ̀ ìyẹn kí ni òpó ẹ̀sìn tó jẹ́ yí pé nínú àwọn nǹkan ẹ̀sìn òun là ń ṣe é jù òun dẹ̀ ní ọ̀gọ̀ọ̀rọ̀ wa ò máa ṣe jù ó jẹ́ nǹkan tí ó bani nínú jẹ́ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ tó jẹ́ òpó ẹ̀sìn tó pé à ń ṣe ní gbogbo ìgbà tó yẹ kí a tiẹ̀ rí pé òun là á mọ̀ ṣe jù òun ni a rí ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n kẹ̀rẹ̀ nídìí ṣíṣe rẹ̀ jù mímọ̀ ṣe rẹ̀ masalan hajj tàbá nàìjíríà ń sìn àǹtí ń lọ hajj látàyè ká tó gba òmìnira nílùú yìí a rí nínú àwọn èèyàn tó jẹ́ pé ẹsẹ̀ ni wọ́n fi rìn lọ tí wọ́n bá débì kan wọ́n wọ mọ́tò tí wọ́n bá débì kan wọ́n wọ ọkọ̀ ojú omi tí wọ́n bá débì kan wọ́n ó ṣiṣẹ́ díẹ̀ inú iṣẹ́ tí wọ́n bá ṣe ẹ̀ ni wọ́n tún fi máa tẹ̀síwájú ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n bá ń lọ àwọn èèyàn wọn máa ń sunkún ni torí wípé wọ́n lè má dé má ó fi wá di wípé Allah subhanahu wa nínú kẹrẹ̀ àti ọlá rẹ̀ ó mú tẹ̀síwá ó mú dẹ́kun wá. à ń lé ń lọ ìyí máa peléke sí ni tó bá rò pé ah owó rẹ lọ sókè o àwọn èèyàn ò ní lè méèkì ẹ̀ ó rí i pé bí wọ́n ṣe kún lọ́hùn ah, allocation tí wọ́n bá ní wọn fún Nàìjíríà ngbà wọn bá exhaust ẹ̀ tán wọ́n tún kánlu Kotonu wọ́n kánlu Niger wọ́n kánlu Ghana wọ́n kánlu dao oríṣiríṣi àwọn ìlú kéréje kéréje tó wà ní àrọ́wọ́tó nàìjíríà tó yẹ pé nàìjíríà ò máa àmì àwọn ò ní agbára láti jẹ́ pé àwọn èèyàn wọn lọ sí hajj nàìjíríà tún kan lubẹ̀ ṣùgbọ́n tó o bá dé hajj tó o bá rí bí ṣe ń ṣe hajj ọmọ sunkún torí hajj gan fún ara rẹ̀ wíńdò ni láti mọ fèrèsé ni láti mọ bó o ní àwọn ìlú ṣe rí torí yóò ṣe ń tó tẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn amẹ́nuba yùn nígbà tá à ń bá ń ṣàlàyé lórí ọ̀rọ̀ hajj àti umrah bẹ́ẹ̀ náà nìrun ọ̀gọ̀rọ̀ mi ẹlòmíì wọ́n ti ń kírun bóyá wọ́n ti wo bóyá ni wọ́n ti fi tí ìwọ ọmọ ọdún méje ṣùgbọ́n hátàlẹ̀ àn ó rí èèyàn kọ̀dùbẹ́lẹ̀ rẹ̀mìnàlẹ̀ ọmọrẹ̀ ètìyà tó kírun báyìí ó mìírí ni pé áà ah, kí máa fà torọ́ gọ̀ọ̀rọ̀ akànbá wọn wọ́n ń ṣe náà ni kì ṣe pé jókòó kọ bó o ni o là á ṣe é ṣe gbogbo nǹkan sì wẹ̀ èèyàn máa ń kọ́ èèyàn máa ń jókòó èèyàn máa ń èèyàn máa ń wò ó bí hajj ṣe tọ́jẹ́ wípé ẹnikẹ́ni tó bá lọ hajj tó dẹ̀ ṣe bó ṣe yẹ kí ó kí ni Allah subhanahu wa ta'ala sọ látẹnu òjíṣẹ́ sallallahu alaihi wasallam ó ní kò ní ládà kankan tá a lè san lẹ́sàn ẹ̀mọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn iṣẹ́ rẹ̀ wọ́n sọ pé tó bá ṣe lé á fún ọ ní ládà báyìí hátà irun hajj kí ni Allah subhanahu wa ta'ala sọ lẹ́nu òjíṣẹ́ náà sàrà sàlámù ní ẹni tó lọ sí hajj walam yarfuth kò ṣe ìbàjẹ́ nínú rẹ̀ pé kó ṣe ṣìnà ó ní ìdí tá pé ṣìnà tó jẹ́ pé èyún gangan la mú torí ara ọmọ béèrè látara abẹ yẹn ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin dẹ̀ ní tójóbìnrin olóbìnrin ọ̀gọ̀rọ̀ ẹlòmí ò dẹ̀ múyàwó rẹ̀ lọ ẹni tó múyàwó rẹ̀ lọ gan ara ní pé kí kátókùn ó tètè rọ opportunity belentansen tí ò wá mú lọ sọmọ pé bí ò ṣe sìnà gan ọ̀gọ̀rọ̀ àwọn mọkàndínmá ti zìnà tó yẹ pé ara zìnà lòun náà yọfẹ ṣe wọlẹm yọsọ kò dẹ̀ balẹ̀ jẹ́ ó dúró déédéé ní ààlà Ọlọ́run ọba pẹ̀lú hajj tó lọ allah subhanahu wa ta'ala sọ látẹnu òjíṣẹ́ náà sallam ní kharaja min dhunubihi kayomi waladati ummu yóò jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣe bí ọmọ òpó ń lò ó ẹni tó ṣe ìjáde nínú ìyá rẹ̀ tí ò lẹ́ṣẹ̀ kankan nínú ẹgbàá wa mi láti fi ṣàlàyé ìtumọ̀ ẹ̀yùn ni wípé laysa lahu jazaa illa al-janna kò ní ẹ̀san kankan tá a lè sọ yìí pé ká fún un lóun diwọn rẹ̀ àfàlìjẹ́nà straight ọ̀tọ́ bá dọ̀hùn subhanallah fàṣà tí àwọn èèyàn ò lè gbójú ṣe ń bí wọ́n dẹ̀ lè máa ṣe lọ́hùn bí ìgbà tó yẹ pé wọ́n ń sọ fún ọba adẹ́dà yìí pé ṣe ń tó ṣe débi pé àwọn afáàmì tí wọ́n bá sáìdì ọba ibi táwọn ọmọ nàìjíríà dúró sí wọn àwọn ọmọ béèrè yìí pé ah, ṣáàfà ń bẹ ń lù wọn ṣá èmi pé ó ní wọn lára ń gbà kan ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn wọn ni ah, ẹ jẹ́ á wá àwọn tán bá yanjú nínú àwọn àfáà ní nàìjíríà kí wọ́n wá kí wọ́n tiẹ̀ wá báwọn èèyàn wa wọn sọ̀rọ̀ torí eléyìí ti kọjá àgèjíà nínú ìbàjẹ́ hádà wà bẹ́ẹ̀ náà nìyẹn ọ̀rọ̀ àwọn èèyàn yóò kírun báyìí tó jẹ́ pé subhanallah tó dẹ̀ jẹ́ pé manzilatu salat fi amri din ipò tí ìrun dúró sí fi umuri din nínú àwọn nǹkan ẹ̀sìn á ọ̀gá gan azim kabir manzila rẹ̀ ó wà kabir mara ó wà azima mara dẹ́pẹ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní rasul am alislam ògóńgó ọ̀rọ̀ ẹ̀dá ó ní kó ṣẹ̀sìn islam kó juwọ́ kó jusẹ̀ sófin ọlọ́run gẹ́gẹ́ bó sì fi rán àwọn ànábì rẹ̀ asọ ní ìjókòó tó kọjá lọ gbogbo àwọn ànábì tí wọ́n kọjá lọ islam lọ́lọ́wọ́n bá fi ràn wọ́n kò dẹ̀ ní gba nǹkan kan lọ́wọ́ ẹ̀dá kankan ẹ̀dá tí ò bá mú islam wá ní gbangba ọjọ́ gbendal kíámà gbogbo àwọn ànábì tí wọ́n wá kọjá lọ kò sí ọ̀kan nínú wọn tí ò kírun numbers ati haiha irun wọn ó lè yapa sí tiwa láwọn ọ̀nà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan torí wípé nọ́mbà àti ọ̀nà tá a gbà ṣe tí ètò fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òun ni paríparí rẹ̀ tó jẹ́ pé àkíran nígbẹ̀yìn bójíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ṣe kí òun gan-an bẹ́ẹ̀ ni gbogbo àwọn òjíṣẹ́ yòókù bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí látara pé kíni tábà wọnú Sahih Bukhari ìgbà tí ó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó ń lọ sí mi'raj ní hadith isra wal mi'raj Allah subhanahu wa ta'ala ìgbà tí ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam dé baitul muqaddas fi masjid al-aqsa Allah subhanahu wa ta'ala ó jí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ti kọjá lọ ó jí wọn nínú sàárè wọn kékí wọn wá tò lẹ́yìn òjíṣẹ́ lásàrásílà kírun kó tó lọ gbàrún dé gbogbo wọn ni wọn kírun ọ̀nà tí wọ́n gbà kí ló yàtọ̀ gbogbo wọn wọn ò mú nǹkan kan wá àyàfi kíni Islam adin fi samaa wal ard Islam ẹ̀sìn tí Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí tó ní kí gbogbo ẹ̀dẹ́ ó ṣe yálà ní sánmà o tàbí nílẹ̀ ẹlẹ̀ ó ní sí ẹ̀sìn sì wẹ̀ rìwáyà ni ẹgbà wa ni báyìí là ṣe é ṣe kìí ṣe bó ṣe wù yàn lèyàn ṣe é ṣe ẹni tó bá ní bó ṣe wù ú lòun ó ṣe kìí ṣe bọ́lọ̀wọ̀n ọba ṣe fi rọ́jì ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam ó ṣe tiẹ̀ sápò rẹ̀ ni. Allah subhanahu wa ta'ala wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbal minhu lan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹni tó bá gbélé ayé rẹ̀ ṣe nǹkan míì tó lò gbèsè ayé rẹ̀ tó tó lò ó lọ́nà míì yàtọ̀ sí ti ọlọ́run ọba tó fi rán àwọn ànábì ọlọ́run ọba tí òpin rẹ̀ jẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ pé tí àwọn ànábì yòókù náà bá wà láyé o wọn ò ní choice àyàfi kí ẹ tẹ̀lé tó mú wáyìí torí èyí tó mú wá yìí ti pa gbogbo ohun tí wọ́n mú wá ó ti parẹ́ ó ti gbẹ̀mí ẹni tó bá gbélé ayé rẹ̀ ṣe nǹkan míì yàtọ̀ sí ń tọ́wá nínú májẹ̀mú tuntun yìí o lẹ́nu àgbà nǹkan míì tó jẹ́ tó yapa sí Islam lọ́wọ́ àwọn tí wọ́n ti kọjá lọ àdẹ̀ní gbà lọ́wọ́ ẹ̀dá kankan nínú àwọn tí ń bọ̀ àdẹ̀ní gbà láíláí. wọ́wọ́ fi láàkiri tí mi lọ kà sírí tọ́ba àdìjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà yóò wà nínú àwọn tí ń ti pàdánù tó ń túmọ̀ sí pé kíni gbogbo ohun tó gbélé ayé rẹ̀ ṣe òfó ni tó ń túmọ̀ sí pé kíni yóò wọ̀ ná a kọ́kọ́ gbọ́yìn òyò náà ṣáàdẹ̀mọ̀ wípé gbogbo nǹkan ló ní tó kóró ó ní òpó tó jẹ́ pé òpó òun ló kó gbogbo àwọn nǹkan yòókù rọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wa sọ yìí pé wà umuduhu òpó tó kó islam ẹni ẹ̀dáró kí ló pè ó ní asọ́láàtì ó tí èèyàn bá lóun ṣe mùsùlùmí ah ẹ̀sìn islam ni mò ń ṣe àwa atúnú ẹrù rẹ̀ wò atúgbèsè ayé rẹ̀ wò kò sí ìrùn bẹ́ẹ̀ irọ́ lọ́pàá lòjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wa sallam ló fi sọ pé májẹ̀mú tí ń bẹ láàrin wa àtàwọn ẹ̀dá yòókù ó ní asọ́láàtì faman tarakaha ẹnikẹ́ni tó bá gbé jùúlẹ̀ láì mú wá láì kí faqad ashraka ó ti ṣẹbọ sọ́lọ́run ọba ó wáyà faqad kafara ó ti di kèfèrí la fi ṣe ìkìlọ̀ níjòkó tó kọjá lọ wípé èèyàn nìsín ó ní kìí sọ̀rọ̀ àyàn léèrè lórí kóhun ó kírun ìrun yìí sọ̀rọ̀ àyàn gbólóhùn tó sọ ó ti jáde ní Islam ọ̀ràn àyàn ni ṣùgbọ́n kèékì sásìkò kèékì déédéé níjọ́ tó rí rẹ̀ bá jẹun ni ó mú wa níjọ́ tó rí rẹ̀ bá yá ó lè má mú wa ó lè mú àṣùbà kó kì í nígbà tí oòrùn bá jáde zoro ó lè papọ̀ má sè tàbí etí wọn sọ pé àkànpọ̀ ní máa jọba adẹ́dà lójú lẹ́nu wọn lọ́hùn bàbá ti jáde ńlẹ́ láàárọ̀ bàbá ti kásùbà zor asri maghrib isha yóò wá papọ̀ ń gbọ́ ọba dé kílọ̀bà rẹ̀ rà sọ. fawailul lil musallin alladhina hum an salatihim sa'u yẹ ẹlẹ́tẹ̀ eléro ń bẹ fún àwọn kírunkírun àwọn tí wọn ò bìkítà lórí ìrun wọn wọn ò bìkítà lórí àsìkò wọn ò bìkítà lórí bá a ṣe kí i wọ́n kàn kí bó ṣe wù wọ́n ni ẹni tó mú wá bó ṣe yẹ kó kí ó ń bẹ lọ́n ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala pé kọ́ gbà lọ́wọ́ òun bẹ̀rẹ̀ nǹkan sẹ́ni tí ń kí bó ṣe wù á kí ni awọ́lẹ̀ ṣe yìí tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm bá ti sálámà báyìí kí ni máa ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah yóò mọ̀ wálé ẹ̀mẹ́ta pé á kò sí bá a ṣe ṣètò yìí á kù síbì kan tí ó kù káàtó ní bó o ṣe fẹ́ ká ṣe ibi tá a bá kù sí bá a gbà lọ́wọ́ wa dáríjì wa ní òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ìtọ́dẹ̀ fi kọ́ wa nù ẹni tí ń ṣe bó ṣe yẹ kó ṣe ó ń tọrọ pé kí ọba adẹ́dà kó gbà lọ́wọ́ òun ẹni tí tọ́ba tọ́jẹ́ pé bó ṣe ń wù ní ṣe ń ṣe ń kọ́ àní rẹ̀ walakin natruku fi mashiyatillah àní sọ pé kèfèrí ni ṣùgbọ́n a fi ilẹ̀ tó wọ lọ́hùn ọba bó ṣe wọ lọ́hùn ọba kò ṣe bó bá wù àfìyà jẹ́ bó bá wù àmójú kú òfun ètò súnmọ́ ni wípé yóò fara wí nánà tóró sọ pé kíni fawailun lil musalli alladhina hum an salatihim sahun ìgbà tí ń dákọ̀ àwọn ẹni rẹ lóríṣiríṣi lọ. wadhkur fil kitabi Ismail wọ́n bẹ̀rẹ̀ sí ìròyìn wọn bọ̀ gbogbo àwọn ànábì ọlọ́wọ̀n bá àmọ́ tó ń fi ìròyìn wọn tó pàtàkì àwọn ànábì ọlọ́wọ̀n bá ni wọn but kí ni tí wọ́n ń ṣe tó fi ń ròyìn wọn báyìí káfíbà gbọ́yé gbọ́ wá ròyìn wọn tán ó ní faqalafa min ba'dihim khalfun nígbà táwọn ẹni rè lọ tán àwọn pàrùpàrù kan wá wá lẹ́yìn wọn kí ni wọ́n fi jẹ́ pàrùpàrù wọ́n yapa sí tí àwọn ẹni rẹ̀ yìí ń ṣe tá à ń fi ń ròyìn wọn ní dáadáa báyìí kí ni tí àwọn ẹni rẹ̀ yìí ń ṣe táwọn ẹni wá yapa sí Allah subhanahu wa ta'ala ni adọ́rù wọ́n ń fi ràn ra rè àwọn pàrùpàrù yìí wọ́n ń fi ràn ra rè wọ́n tẹ̀bẹ̀rù ṣàwàdì wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nu kí ni ọ wà bí Allah subhanahu wa ta'ala fasayẹlẹ qawna ghayya wọ́n lè ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú gàyà iná gàyà níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó ń túmọ̀ sí pé kí ni wọ́n wọ̀nà tó ń túmọ̀ sí pé kí ni kákì lọ́nà tí Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nìkan òun ni ó fún wa ní garanti wípé inshallah alkarim a wà nínú àwọn tí ó jèrè irun wọn níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́nà ọba mọ́sá ṣe wá ní ọ̀kan nínú wọn. now alaman tejibu ta ni irun jẹ́ ọ̀ràn yẹn lé lórí ó ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí tó bá ti níwọ̀ lórí mùsùlùmí wo ló níwọ̀ lórí. mùsùlùmí tó ti bàlágà kí la ń gbà kí la kí la kí ni tí bí bàlágà túmọ̀ sí ọmọkùnrin ó ti ó lálàá ó lálàá nǹkan obìnrin tàbí ó ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó lálàá o kọ̀ lálàá o tó ti pọ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìrun ti dọ̀ràn yẹn lé lórí ọmọbìnrin tó bá ti rí nǹkan oṣù kódà bó bá rí nǹkan oṣù ní ọmọ ọdún mẹ́sàn-án ó ti dọ̀ràn àyàn lé lórí ó gbọ́dọ̀ kírun ó ti rí nǹkan oṣù ọ̀ràn àyàn ní kó kírun tí ó fi kírun yóò jẹ́ ìyàlé lórí torí pé kí ni Allah ọ̀sọ̀lẹ̀ ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé rufi al-qalamu an thalatha àwọn mẹ́ta wà tí wọ́n bá ṣe lẹ́ṣẹ̀ẹ́ àní kọ́ọ́lẹ̀ láì dáa fún wọn torí wípé kí ni wọn lẹ́ṣẹ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́làm sọ wípé anáìm ẹni tó sùn hátà yẹsẹ̀ kẹrọ àfi tó bá jí ẹni tó sùn àní bilérì ló fi jẹ́ wípé ẹni tó sùn ní ìsìn ọkà sùn sùn ìgbà tí ó jí sí. Si, wọ́n ti ń pèrún ìṣá bọ́yọ́ rẹ̀ ó sùn ìgbà tí ó jì sí wọ́n ti ń pèṣà àsìkò tí zúùrù rẹ̀ tónu àsìkò tí asiri rẹ̀ tónu àtìkò sí magrib rẹ̀ tónu àsìkò tí ìṣá rẹ̀ tónu irun mẹ́rin rẹ̀ ọ̀sẹ̀ tó lásìkò òkú mélòó ni zúùrù mẹ́rin àbí ó ní nǹkan kan tí ó ṣe ìmà kọ́ bá wọn kíṣà kọ́ wá mú zúrù rẹ̀ wá kó mú asiri rẹ̀ wá kó mú magribu rẹ̀ wá kò ní mú ìṣá ìwà ọlọ́wọ́n bàtò ìmà kọ́ dà níyàn zúrù kó kí lẹ́yìn ìmáàmù tó ń kíṣà tó bá ti sálámà tán ṣe bí zúrù ló ń kí ní jama náà ni ọwá sẹ mú asiri wá ọwá mú magribu wá ọwá sẹ mú ṣáì wá ìgbà tó jí tó jí sùn lásìkò rẹ̀ tó tọrọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé man nama ani salat ẹnikẹ́ni tó sùn gbàgbé lọ láti kírun kó kíyì nígbà tó bá ṣe kíni nígbà tó bá jí ìṣe istaqadha fala kafara lahu siwa dhalik kò sí gbèsè kankan tí ó sàn jù yún náà lọ so ẹni tó bá ti sùn gbàgbé lọ ìjẹ́ ọ̀ràn yẹn lé lórí ìrun kò sí ń gbàyàn mọ́ but ìgbà tó jí sí ni ó mú òrùn yẹn wá àsìkò òrùn yẹn sẹ̀ tó ń gbàyàn fún un òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́làm sọ wípé wà á ní mọ̀tẹ́lẹ̀ hátà ẹni tí àìsàn ọpọlọ fọwọ́ bà ó fi rí wáyà wà á ní majnun ẹni tí àìsàn ọpọlọ fọwọ́ bà kò mọ tí ń ṣe mọ́ àfìgbà tí ọpọlọ bá padà wá kò sí tí ó lè mú wá àrínà sù tó sọ yìí pé ńgbà tó bá ọpọlọ rẹ̀ bá jí padà kó wá tún gbogbo ọ̀hún yòókù san torí pé kò sí nínú agbègbè yìí. òjíṣẹ́ náà sallallahu alaihi ní wàá ní sọ bí yìí. حتى يكبر في رواية حتى يحتلم ẹni tó jẹ́ wípé ọmọdé ni kìí bàlágà ó dìgbà tó bá dàgbà tó bá bàlágà tọmọkùnrin bá ti pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀ràn yẹn ní pé kó kírun tọmọbìnrin bá ti ń rí nǹkan oṣù ọ̀ràn yẹn ní tó bá ti rí nǹkan oṣù báyìí gbogbo òfin tó de ẹni tí ń ṣe nǹkan oṣù yóò máa ṣọ́ bí kíni ẹni tí ń ṣe nǹkan oṣù ọ̀nà mélòó la ló pín sí mẹ́ta alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tí ń ti ń ṣe é tì tẹ́lẹ̀ àti tani ẹni tí àwọ̀ ọ̀dá ṣẹlẹ̀ sí ntọ́mọ̀ tí máa ń ṣeun tẹ́lẹ̀ ọ̀tọ̀ ọwọ́ ayapa sí bí ṣe é ṣe lóṣù eléyìí ẹni tí ń ti ń ṣe tọ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ó lè jẹ́jọ́ kan ni yóò ṣọ ó lè jẹ́jọ́ méjì ni yóò ṣọ ó lè jẹ́jọ́ kẹta ni yóò ó wá lè jẹ́ wípé rárá nǹkan kan jáde lára rẹ̀ lẹ́jẹ̀ orí èékánná rẹ̀ lọ́kàn pọ́n tàbí tó bá ti tọwọ́ bomi yóò rí pọ́wọ́ òun pọ́n àwọn méjèèjì wọn ò ní fi irun lẹ̀ láìkí torí pé kí ni nǹkan kan jáde lára lójú ara ìgbà tó ṣe bẹ̀rẹ̀ tọ́wásẹ̀ ń rí tí nǹkan jáde lójú ara rẹ̀ kò gbọ́dọ̀ dúró jujọ́ méje lọ mẹ́fà méje lọ bó o ló ṣe máa ń rí kí ló jíṣẹ́ náà sàn àṣìlám sọ ó ní dammul hayd aswad yu'raf ọmọ ń dúdú ni ń tá a mọ̀ mọ̀ ní. pẹ̀lú gbogbo àwọn àlàyé tá a ti ṣe sẹ́yìn ẹni ó ti máa ń ṣe tẹ́lẹ̀ ọmọ yìí pé gbogbo ògbà nǹkan oṣù òun jọ márùn-ún ọwọ́ wálé tòyí kò dúró kí ni ó ṣe tó bá ti ka ọjọ́ rẹ̀ tí ó bá ti dúró tó ti mọ̀ pé bí ṣe máa gbogbo tó ń ma o kèé jujọ́ márùn mẹ́fà méje yìí náà lọ kò wá dúró létò yìí kò ní sọ pé òun ó fi òun lẹ̀ mà àṣetáni ló fi ṣeré òun yọ̀wẹ̀ yóò lọ wó torí nǹkan kan ti lè ṣẹlẹ̀ lára yóò máa kírun lọ láti wá fìrun rọ̀ lọ́rùn gẹ́gẹ́ bó ṣe wá fún arábìnrin kan láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wípé nǹkan oṣù mi ò kèé dúró òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní kó sàn nǹkan á olójú bẹ́ẹ̀ lọ ó ní máa ya ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá sọ wípé kó mú nǹkan tó mọ́ tọ́dẹ̀ pọ̀ dáadáa kó fi dí ojú ara tí àsìkò zuhur bá ti tó a máa ṣàlàyé àsìkò zuhur létà kó di ilé rẹ̀ kó fi mú ìparí àsìkò zuhur tí ó jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ àsìkò asri kó wá wẹ̀ kó pa zuhur pọ̀ àti asri ni wọ́n ń pè ní jẹ́mú suwẹ̀rì jẹ́mú ni ó fẹ́ jọ jẹ́mú bí gbàtà ṣe jẹ́mú òun ni. na bá jẹ́ pé hakiki ni àkọ́kọ́ àsìkò yẹn ni ó ti kí ni ó fa asiri wá bá bọ̀dé eléyìí ó di ilé ni wọ ìparí àsìkò rẹ̀ ọwọ awẹ̀ ọwọ apá àti asiri pọ̀ ti magrib bá ti tọ́ kó mú sùúrù ìṣá àfẹ́ bẹ̀rẹ̀ kọ́ wẹ̀ kọ́ pa magrib ọkọ̀ pẹ̀lú ìṣá tásùbà bá ti tó kọ́ wẹ̀ kó ṣe kí ni kò ká sùbà eléyìí rọrùn jù fún ẹ Allah subhanahu wa ta'ala ó fi ẹ̀sìn rọ̀ wá lọ́rùn kọ́mọ́ bá ní lára tọ́ba yẹ pa boyún ni aláboyún èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ní wípé wọn è rí nǹkan oṣù dẹ́mú fásid ni nínú oyún ọ̀rẹ́jẹ̀ kọ́mọ́ bìkítà kó tẹ́kì ara rẹ̀ kọ́wẹ̀ kó dẹ̀ máa kírun ẹ̀jẹ̀ tó rí òun kò dá dúró ẹni tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ìbímọ lòun rí ẹ̀jẹ̀ ìbímọ bíi haid náà ni bí nǹkan oṣù ni pẹ̀lú àwọn àyàtọ̀ kéékèèké kan kí ni náà àwọn àyàtọ̀ yìí ò wípé tó yẹ pé gbàrà tó bímọ tán náà ni wípé ẹ̀jẹ̀ dá yọ̀wẹ̀ náà ni yọ̀mọ̀ kí wọn lọ. ẹ̀jẹ̀ bí máa ń tiẹ̀ kò gbọ́dọ̀ jogójì ọjọ́ lọ tógójì ọjọ́ bá ti pé kọ̀dá ọ̀dá kọ̀dá kọ̀wé kọ́ máa kírun tọ́ba yẹ pé lẹ́yìn ìgbà tó bímọ tán bí ijọ́ méjì ijọ́ mẹ́ta náà lẹ̀jẹ̀ yìí dá kọ̀wé kọ́ Allah subhanahu wa ta'ala kò fi bùn òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn sàábé ńgbà wọ́n wà lójú jihad kí ló ṣe fún wọn ó kàn dẹkùn rẹ̀ fún wọn ni gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú torí pé kí ni ẹni tí ò nírun ẹni tí ò kírun á orí burúkú tó pọ̀ òun ló fọwọ́ ara rẹ̀ fà fúnra rẹ̀ kò sí ìkẹ́ ọba adẹ́dà tó wà fún mùsùlùmí bíi kí ni bíi kọ́mọ bìkítà ní àwọn àsìkò oorun. a ní ẹni tó bá jọ mẹ́ẹ̀kẹ́ tí ò tí ì bàlágà irun ọ̀ṣọ́ràn yẹn lé lórí ṣé ká wá fi ilẹ̀ ni là ọ̀ràn yẹn ni fún àwọn tí wọ́n bá jẹ́ òbí rẹ̀ kí wọ́n máa rèé pẹ̀lú òrùn bá a ṣe ṣèmọ́tótó bá a ṣe kírun ọ̀ràn yẹn ni kí wọ́n fi rèé torí pé kí ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam ó ní murru awladakum bis salat ó pa àṣẹ fún gbogbo àwọn òbí ẹ pa àwọn ọmọ yín láṣẹ ẹ̀rùn kíkí wahum abna'u abna'u sab'a tí wọ́n bá ti mọ méje ẹ máa pa wọ́n láṣẹ ẹ̀rùn kíkí tẹ́ ń bá ń lọ sí masajid ẹ máa mú wọn lọ ló fi bí pé bóò ni wọ́n ṣètò tóbi bá tètè dé mọ́sálásí pẹ̀lú ọmọ rẹ̀ yàtọ̀ sí sáfù tó wà lẹ́yìn ìmáàmù gbọ̀ngbọ̀ngbọ̀n àwọn bí yòókù òbí òun ó mọ ọmọ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí torí àti mójútó ọmọ tó mú wá yóò rọrùn fún jẹ́ níbọ̀dì lọ tá a bá ní kí wọ́n lọ dúró sẹ́yìn lẹ́yìn sáfù èrè ni kama huwa ma'ruf lada kulli wahid èrè ni wọ́n máa ṣe ká fi mà kí wọ́n fi mà wípé àwọn nǹkan yìí a gbọ́dọ̀ fi kọ́ra kó tó di kó di ọ̀ràn yẹn lé wa lórí kì í ṣe yẹn nìkan imam tó bá ń kírun fún àwọn èèyàn tó bá ti ṣe mọ̀láhàzà àwọn ọmọdé náà wà nínú mọ́ṣáláṣí o àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé ká sustain attention wọn jìnnà kò ní kò ní kò ní rọrùn bẹ́ẹ̀ náà làwọn àgbàlagbà tàbáwọn òṣìṣẹ́ tó jẹ́ pé wọ́n wá kírun mọ́ṣáláṣí pé tó ẹja tiẹ̀ mú eléyìí kó ń bẹ̀ náà tàbáwọn obìnrin tó jẹ́ pé wọ́n wá sí mọ́ṣáájì láti kírun pẹ̀lú ọmọ wọn lẹ́yìn kí ló jíṣẹ́ lásán àṣàlámù sọ kí ìmáàmù kó rọra fi súrà lé fatia níwọ̀ntúnwọ̀nsì kó má fagùn ju bó ṣe yẹ lọ. òjíṣẹ́ náà sallallahu alayhi wa alihi wa sallam wọ́n mọ̀ pé máa ń fa àwọn ogun ni pàápàá ìyọ̀mọ̀ zoho àtàṣọ́bà ọwọ́ adijọ́ kan ọwọ́ ayá ju bó ṣe yẹ lọ. wọ́n ní ya Rasulullah sallallahu alayhi wa alihi tèní ìṣe bí ẹni yá díẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mò ń gbọ́ ohùn ọmọ tíyà pẹ̀lú ìyá rẹ̀ kọ́mọ̀bà nílára ni mo fi tètè ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ọ̀kan náà àwọn sàábé wa sàábé ojúṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam mu'az bin jabal tó bá kírun pẹ̀lú ojúṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tán yóò wà lọ mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ yóò wá lọ kírun fún wọn yọ́ jẹ náfìlà fóun àwọn ń kí ọ̀ràn àyàn lẹ́yìn ní náfìlà ìwà máa fàágùn àgbàlagbà kan wá ń kírun lẹ́yìn rẹ̀ kò lè fara mọ́ mọ́ lọ́ba kú lẹ́yìn lọ tún tiẹ̀ kí ó ń ẹjọ́ Mu'az radiyallahu anhu lọ́sọ́dọ̀ òjíṣẹ́ lásán àsán láti lo lodge complaint Mu'az náà lọ bá ń bẹ̀ radiyallahu anhu ajma'in ó ní ya Rasulullah sallallahu alaihi wasallam ìgbà tí Mu'az bá ti gbádùn òun lẹ́yìn rẹ̀ tán yóò máa fara ní àwa nílé yóò máa fọ̀pá wọ̀n kí ló yíṣẹ́ lásán àsán sọ ó ní afatana anta ya Mu'az ìrẹ́ Mu'az ó jẹ́ kí sẹ́ẹ̀rẹ̀ ó sún àwọn èèyàn ṣe ni tọ́ọ̀bá ti ń ṣáájú fáwọn èèyàn ṣe níwọ̀ntúnwọ̀nsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàmù òfin mọ́ báwọn ó fi kún fún un wípé lẹ́yìn fatia àwọn súrà tọ́ọ̀ máa fi lé èyí tó gùn jù ṣe bísímà rọ̀bíkàlẹ̀ àlá wàṣẹ́mùsì wàdùháhá wàlélì ìdá yaghsha wàdùhá wàlélì ìdá sájà alam gbogbo àwọn tí ọmọ kànú àwọn tí wọ́n wà níwọ̀ntúnwọ̀nsí báwọn ó nítorí wípé nínú àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ àwọn arúgbó wà ń bẹ àwọn ọmọ kéékèèké wà ń bẹ àti àwọn tí wọ́n ní bùkátà wọ́n fẹ́ sáré wá kírun náà ni ìmáàmù gbọ́dọ̀ ṣọ́ra fílẹ̀ sí pé àwọn èèyàn sáré wá fẹ́ kírun láti pa àfùdẹ̀líyà méjì pọ̀ ká tètè sínú ọ pàtàkì ká tètè kí magrib ó ṣe kí ni ó pàtàkì kí ni wọ́n fẹ́ ká ṣe ṣe tí oòrùn bá ti wọ̀ tí ẹ̀ fi nǹkan kan sẹ́nu ná ìbá aṣọ tàbí dàbínú wà á lọ kírun sákòókò àsìkò ọ̀dẹ̀ mà bẹ́ẹ̀ ìwọ imam ó wá gbé àràfù lé lẹ́yìn fatia ó wá ń fa agún wa débi pé ṣáfàkù gan fẹ́ gíábàtì ṣáfàkù fẹ́ báyìí lórí rẹ̀ ah o ti kọjá àlà o ti fara ní àwọn tí wọ́n bẹ lẹ́yìn rẹ̀ Islam fẹ́ ká ṣe kí ni ká ṣe níwọ̀ntúnwọ̀nsì torí àwọn ọmọ kéékèèké báyìí táàmù mú wa mọ́ṣáláṣí àtàwọn míì tí wọ́n jẹ́ àgbàlagbà tó jẹ́ yí pé kò rọ̀ wọ́n lọ́rùn mọ́ a lè ráwọn àgbàlagbà míì tó bá yára kírun wọ́n bọ̀ fa wàhálà ah, irun yìí ṣe yá báyìí ara wọn gan-an ó rọ̀ fún ìbáàdà ju àwọn ọ̀dọ́ lọ torí pé kí ni àwọn tí ń ṣe ti pẹ́ wọ́n lọ́kì wọ́n rí rírè dáadáa lórí ẹ̀sìn. Ah, masjid tan ti ń ṣe alkọ tẹ́lẹ̀ bàbá kan wà ń bẹ̀ tọ́ yẹ pé wọ́n ti súnmọ́ náìtì tàbí tí wọ́n bá ti jù bẹ́ẹ̀ lọ. <laughs> tọ́ọ̀ bá fi ṣíìtì eh, méjì tàbí mẹ́ta kó o fi kíra káàkan ní tàràwí wá ní irú wo lẹ̀ fún wa yìí bí bàbá yẹn sọ̀rọ̀ tàbí kó o pẹ́ ní rùkú dáadáa tàbí kó o pẹ́ ní kí wọ́n ráàyè ṣe àwọn àkàrà àtàwọn dùá dáadáa bàbá yẹn bẹ́ẹ̀ là ń dẹ̀ ra àwọn ọ̀dọ́ tí wọ́n sọ pé ah, ẹ wọ́n lọ rùkú náà ká tó jọyìn wọn àwọn ọ̀dọ́ tó yẹ pé gbogbo èjì wọn ò tí ì tòkòjì bíi twenty lọ torí pé èé ríré ẹ̀sìn wọ́n wọn lórí náà ní ká má bàa sá lọ wọn ò kákún tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí àwọn ọ̀dọ́ báyìí tá à mú wá sí mọ́sáàjìdì wa wọ́n fẹ́ kí máa mú ṣe níwọ̀ntúnwọ̀nsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làwọn sọ pé wadrubuhun alayha wa hum táwọn ọmọ yín bá ti ń ọdún mẹ́wàá tásìkò tí wọn ò kí tàbí kí wọn ò kí dáadáa tàbí wọn ò bìkítà lára májẹ̀mú tí wọ́n gbọ́dọ̀ mú wá kí wọ́n tó múrun wá bíi ìtọ̀ wọn ò mójútó dáadáa ẹnà àwọn ọmọ yìí ẹnà wọn kí wọ́n fi mọ ìpàtàkì irun kíkí pé àìfi irun ráre àìkí irun bó ṣe wù wá irun wa ọ tẹ̀lé pátán kan ni ọ̀ràn yẹn ni fún gbogbo àwọn òbí kí wọ́n ṣe lè kèé ṣọ̀ràn yàn lé àwọn ọmọ yìí lórí kí wọ́n kírun lásìkò yìí but rírè tí òbí ó rè wọ́n fún preparation fúngbà tí wọ́n bá dàgbà bí wọ́n ó ṣe rè wọ́n ọ̀ràn yẹn ni fóbi. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa farriqu bainahum fil madaji' ẹ̀yà ibùsùn yà wọ́n. àwọn ọkùnrin inú wọn kí wọ́n ma máa sùn pẹ̀lú àwọn obìnrin má tí wọ́n bá ti ń wo ọmọ ọdún mẹ́wàá kí wọ́n yapa sí kí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí pàtàkì tá a gbọ́dọ̀ mójútó ní gbogbo ìgbà kí ni àrùn àyàn Muhammad sallallahu alaihi wa sallam ó ní ya Rasulullah fún mi ní ìrò kí ni tí ọba adẹ́dà ṣe lọ́rùn àyàn lé mi lórí lórí ìrún tó ń sọ yìí gbogbo ìgbà ìrún pàtàkì ìrún pàtàkì ìrún pàtàkì ìrún kí ni tọ́jú ọ̀ràn àyàn abẹ. òjíṣẹ́ sallallahu alaihi wasallam ní salawatul khams illa an wákàtí márùn-ún náà ni irun wákàtí márùn náà ni àyàfi tó o bá ṣe kún láṣegbọ rẹ ó béèrè tààwẹ̀ ó béèrè ti zaka ó béèrè ti gbogbo àwọn òkú ẹ̀sìn yòókù òjíṣẹ́ sallallahu alaihi wasallam ṣàlàyé fún nígbà tí òjíṣẹ́ sallallahu ṣàlàyé fún tán kí ló wá sọ ó ní walladhi akramak mo fi ọba tó ṣe ọ lẹ́ni àpọ́nlé mo fi búra Allah subhanahu wa ta'ala la atatawwa shay'an èmi ò ní fi kankan kún o àṣegbọ́rẹ́ kankan kọkàn mi o ìtọ́jọ́ ọ̀ràn àyàn yìí nìkan òun ni màá mú wá àyàn náà fìlàmì lẹ́yìn rẹ̀ níwájú rẹ̀ nǹkan kan yín ọkàn mi bọ̀tẹ̀ ìtọ́jọ́ ọ̀ràn àyàn nínú àwọn òpó ẹ̀sìn tó fún mi

yóò wà lè jẹ́nà bó bá jẹ́ wípé òdodo ló sọ. Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ oyé wa wípé àwọn àrùn yìí kanat alal mu'minin kitaban ó jẹ́ àwọn tó jẹ́ pé ó ní àwọn àsìkò rẹ̀ tá kọ fún lérí gbogbo olùgbàgbọ́ òdodo tó ń túmọ̀ sí wípé àsìkò tí Allah subhanahu wa ta'ala fi lọ́lẹ̀ fún àwọn àrùn yìí ẹni tí ò bá mú wá lásìkò yìí ó ti bùkù kò nírun kì eléyìí nìkan Allah subhanahu wa ta'ala ọ̀nà malaika Jibril alayhi salam ọ̀nà sójì ṣẹlẹ̀ sallallahu jibril aleyhisselam ó sọ fún jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá nígbà tí oòrùn yẹ kúrò látàrí tóòrùn bá ti jáde yóò máa bọ̀ yóò máa bọ̀ yóò máa bọ̀ ìbọn bá dé lẹ́wù kan yóò wà látàrí nígbà tí ń bọ̀ yẹn bójí yóò máa gùn sí yóò máa gùn sí yóò máa gùn sí ń bọ̀ bá débì kan kò ní lékún mọ́ kò ní kò ní dínkù mọ́ yóò dùn olójú kan náà fún àwa tá a wà ń bí níbòmíì wọn ò ní rí bòjì pàápàá ni fún àwọn tí wọ́n wà ń bòmí yẹn ìgbà tí wọn ò bá rí bòjì mọ́ pàápàá yẹn oòrùn wà látàrí nìyẹn fún àwa tá a wà ń bí ìgbà tí bòjì yẹn bá takú sójú kan náà tí ò lékún tí ò dínkù mọ́ ẹ̀ òòrùn wà látàrí. fáwọn tí wọ́n wà ń bò mí tọ́jẹ́ yí pé wọn ò rí bòjí mọ́ pàápàá yẹn tóòrùn wà tó yẹ pé èyí ò ní àmì pé òòrùn ti wà látàrí fún wọn yẹn tí wọ́n bá ti rí bòjí padà báyìí zawal ti ṣẹlẹ̀ wọn kì í zò. fún àwọn tá a wà ń bí tó bá ti di wípé bòjí tó dúró tí ò lékún tí ò dẹ̀ dínkù tó bá ti bẹ̀rẹ̀ sí lékún díẹ̀ sí àsìkò zoro títọ́ ìyẹn ni zawal ìgbà tí bòjì tọ́dọ̀ bu òòró èèyàn jìbìrì tún wá aleyhisselam ó sọ fún òjìṣẹ́ náà sàásàn kó dìde asiri títọ́ ó kí asiri pẹ̀lú rẹ̀ ọ ṣáájú fòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tẹ̀lé ìgbà tí oòrùn bó ṣe wọ̀ tán báyìí èyí ọ̀gẹ́gẹ́rẹ́ etí rẹ̀ ni bó ṣe kó sínú báyìí Jibril Túndé ó ní kó dìde káwọn kí Maghrib ọ ṣáájú òjíṣẹ́ náà sallallahu tẹ̀lé àwọn sàbí tẹ̀lé òjíṣẹ́ náà tá a bá wo ibi tó ń wọ̀ sí a rí pé ńgbà tó wọ̀ tán a rí pupa rẹ́súrẹ́sú báyìí nígbà tí pupa yẹn tó kú ombẹ̀ tán pupa yẹn à ń pè ní shafaq nígbà tí pupa yẹn kú ombẹ̀ tán Jibril ìtúndé ó ní kó jíṣẹ́ lọ́sọ̀lá àṣálẹ̀mọ́ dìde káwọn kíṣà wọ́n kíṣà nígbà tí alfajiri yọ alfajiri kejì tó jẹ́ tòdodo méjì ni tàkọ́kọ́ ìmọ̀ rí bọ̀rọ̀ gidi ni. fajr kadhib imari bọ̀rọ̀ gidi ni ní pópó imari bọ̀rọ̀ gidi ni lẹ́yìn rẹ̀ òkùnkùn máa ń sú tẹ̀kẹ́jì tọ́jẹ́ fajr sadiq òun tiẹ̀ ima ima bí ìlà yọ fà sí kíbla báyìí yọ náà gbọ́ọ̀rọ̀ báyìí pupa àti funfun yọ wà ń bẹ́ẹ̀. kí ni máa ń gbẹ̀yìn òun tiẹ̀ mímọ́ ọjọ́ lẹ́yìn tí alifájàrí tòdodo yẹn bá ti yọ báyìí tí máa ń ti lọ tí máa ń ti lọ ọjọ́ màmá sí ni ilẹ̀ màmá ni tí ó fi di wípé gbogbo wa àrí kedere bọ̀tà àkọ́kọ́ èrí bẹ́ẹ̀ òkùnkùn ni máa ń tẹ̀lé kó tó di wípé ètò jẹ́ alifájàrí òdodo yẹn ọyọ ìgbà tí alifájàrí kọ́kọ́ yọ báyìí Jibril líìdì òjíṣẹ́ lásìlá àṣìlám ní ìrùn bàtó dijọ́ kejì tí bòójì àti òró tí wọ́n rí bákan náà Jibril túndé ó kí zur fojìṣẹ́ lásìlá àlọ́sọ́lá nígbà tí ojú ọjọ́ ti mọ́ dáadáa bí ìgbà tí oòrùn ti fẹ́ máa ṣe fẹ́sífẹ́sí ó padà wá ó ní kó jìṣẹ́ lásìlá àlọ́sọ́lá ó dìde káwọn kí á sùn but ńgbà tó òrùn wọ̀ ní bó ṣe wọ̀ ní ti tẹ́lẹ̀ ń ọwa lásìkò ìgbà tí pupapupa yẹn ṣì wà ní ibi tí òòrùn ti wọ̀ sí ọ̀sáájú fòjìṣẹ́ náà sàásìlọ̀ láti kí magrib nígbà tí ó wá di ààjìn ìdajì òru ó tún padà wá ó ní kó dìde kó jẹ́ káwọn ó kí ìṣà kí oòrùn ó tó jáde lásìkò àsùbá nígbà tí àlùfọ́jẹ̀rì ti yọ tán táwọn èèyàn ti fẹ́ máa dára wọn mọ̀ ọwọ́ àwa ọwọ́ àtún kí àsùbá àfojìṣẹ́ lásìlá àlọ́sọ̀lá ọ̀ṣáájú fún un ọwọ́ à ń sọ fojìṣẹ́ lásìlá àlọ́sọ̀lá wípé n ti ń bẹ láàrin àwọn àsìkò méjì tó ń wáyé ó ní àwọn àsìkò oorun fún ìwọ àti àwọn ọmọlẹ́yìn rẹ títí díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmù tó ń túmọ̀ sí wípé àṣùbà tálfẹ́jẹ̀rì bá ti yọ báyìí àṣùbà ti tó àlfẹ́jẹ̀rì tèkejì tó jẹ́ tòdodo nísìn nǹkan bíi five twenty five twenty five ó ti jáde zuhur nísìn yíyẹ̀ látàrí ó ń wọ bíi nǹkan bíi twelve forty five. asiri nísìn tá a bá wò ó ń lọ síbi nǹkan bíi four ten magrib nígbà tóòrùn bá wọ̀ ìṣá látìgbà tí pupapupa ìwọ̀ oòrùn yẹn bá ti tó bá ti kó ń bẹ títí ti dájú ooru ọlá ń bẹ fún magrib tá a tètè kí ọlá ń bẹ fún àṣùbà tá a bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ àsìkò tálùfọ́jìrì ti jáde ń tá a wá fagún di ìgbà tí ojú ọjọ́ fẹ́ máa mọ́ bọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ẹ̀kan ṣoṣo ló kí ìrun àṣùbà nígbà tí ojú ọjọ́ fẹ́ máa rí fẹ́sífẹ́sí. -fẹ́sí gbogbo òyòkù gẹ́lẹ́sù lókì ìtumọ̀ gẹ́lẹ́sù ni wípé ìgbà tásùbà àti tó gbàrà lákọ̀ọ́kọ́ lọ́bẹ̀rẹ̀ rẹ̀ làwọn afáàfin sọ yìí pé hadith tó sọ pé asfero bẹ sọbẹ̀ẹ́ fa innahu a'zamu ajra ẹ jẹ́ kí àsùbà yín ó tẹ̀síwájú dáadáa dìgbà tí bí ìgbà tójú ọjọ́ ti fẹ́ máa mọ́ fẹ́sífẹ́sí bọ̀ tòró ń ló ládájú wọ́n la gbọ́dọ̀ pa méjèèjì pọ̀ ni á bẹ̀rẹ̀ nígbà tí àsìkò rẹ̀ kọ́kọ́ tóun á wà á fagùn dáadáa pẹ̀lú kíra tó tó gùn dáadáa bí Abubakar Siddiq radiyallahu anhu bó ṣe máa ń ṣe ó bẹ̀rẹ̀ àṣùbà nígbà tí alfajiri jáde báyìí ó fagùn débi pé oòrùn fẹ́ yọ wọ́n wá ní oòrùn máa fẹ́ yọ ńgbà wọ́n kírun tán ó ní tí oòrùn bá yọ mọ́ wa lẹ́nu rẹ̀ ó túmọ̀ sí pé àsí nínú àwọn tí ó bìkítà nù afa irun afago àsìkò ẹwọ gbà tó ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ó mú suratul Baqara ọ̀fà títí títí títí láti ìgbà tí àsùbá tí àlùfájàrí ti yọ ọ̀fà wọ ìgbà tí ó díẹ̀ ló kù kóòrùn yọ wọ́n á ní oòrùn fẹ́ yọ ó ní bẹ́ẹ̀ ni tó bá yọ bá wa lẹ́nu rẹ̀ á jẹ́ pé lasna minal ghafilin àsí lá lá àsí nínú àwọn aláìbìkítà àwà nínú zikiri ọba adẹ́dà ètò lọ́láyù nínú zikiri láti ìgbà tó ti bẹ̀rẹ̀ títí wọ àsìkò yìí bá a ṣe fẹ́ ká tètè kírun sí i àwọn àrùn kan wà irun kan ṣoṣo wà wọ́n fẹ́ kádìlé rẹ̀ wọ ìgbẹ̀yìn rẹ̀ èwo ìṣà ìrun ìṣá wọ́n fẹ́ ká dìlé rẹ̀ dáadáa torí wípé kó jẹ́ ń tá a kí gbẹ̀yìn nu tá a fi lọ sùn jẹ́ pé ìmáàmù masajid wọ́n máa ṣọ́ nǹkan kan irú àwọn èèyàn wo ni àwọn ń ṣáájú tó jẹ́ pé àwọn tí kí wọ́n fà sẹ́yìn dáadáa yóò rọ̀ wọ́n lọ́rùn ni kí wọ́n ṣe bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wọ̀ wípé ah rárá ó lè má rọ àwọn kan lọ́rùn kí wọ́n pa méjèèjì pọ̀ kó lè fi wúlò fún gbogbo àwọn jama masjid masajid òsè jẹ́ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ìfẹ́ fa irungun gbà mí ṣùgbọ́n tó bá rí i wípé àwọn kan wà nínú mọ́ṣáláṣí tó yẹ pé ara ni gẹ́gẹ́ bí obìnrin tó bá gbọ́mọ rẹ̀ kàn tá a sọ yọ̀rọ̀ ra ṣọ́tìn rẹ̀ tó bá dé masjid ńgbà mí àsìkò orun ti tó ṣùgbọ́n àwọn tí wọ́n wà nù masjid táṣẹ́rẹ́ ni wọ́n wọn ò pọ̀ a dẹ̀ nírètí pé àwọn èèyàn ṣì ń bọ̀ ọ́ sí i bóyá ìdí kan àbẹ́kejì ló dá dúró òjíṣẹ́ náà sallallahu alaihi yóò tẹ̀ slow kíkíni kí wọ́n fi pọ̀ nínú masjid kó tó fi kó tó bẹ̀rẹ̀ ẹ̀rùn ìwọ̀ntúnwọ̀nsì ìmáàmù ó sọ gbogbo orú nǹkan báyìí láti ṣe kíni láti máa télọ̀ nǹkan bí ó ṣe bá àwọn jàmá lára mu láti fi rè wọ́n yóò do olórí sunna yẹn yóò máa fi rè wọ́n yóò máa fi rè wọ́n tí òfin ní fara ni wọ́n eléyìí pàtàkì ní gbogbo ìgbà irun asu irun tí máa múyàn kọ́lẹ̀ ni tọ́rọ́gọ̀ ọ̀rọ̀ wà lẹ́nu ṣẹ́ngbà náà ó dẹ̀ ti ń rẹ rábọ̀ kìí ṣèrun tí èèyàn máa ń ṣe àbíkítà lórí rẹ̀ gbogbo òrun náà ni ṣùgbọ́n ti asri òjíṣẹ́ lọ́sọ̀lá asọ́làm ní ẹni tó bá pa asri jẹ bí ìgbà tó jẹ́ pé àwọn aráalé rẹ̀ àti gbogbo ọrọ̀ tó ní ìparun ti bá wọn ni ló fi jẹ́ pé gbogbo ń tí bá máa kọ́ di fún yàn téèyàn fi ń wòye pé a ah, bóyá fẹ́ nìyàn lára kí yẹn tètè wá nǹkan ṣe sí. irun àṣùbà tàbí ìṣà àìmọ̀mọ̀ wá kí nínú masjid níjàmá tí ò sì di kan pàtàkì àpẹẹrẹ mùnàfìkì ni ẹni tí ò bìkítà lórí ẹ̀sìn ẹni tí ò serious pẹ̀lẹ́sìn wọ́n fẹ́ kí gbogbo àwọn àrùn yìí kí ó jẹ́ ní tí a máa mójútó torí kí ni ah, láti fi kó ire ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tí oòrùn bá mú gangan gan jù torí àti jáde wá sínú masajid fáwọn jama òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ká ibrad salatu zuhur á jẹ́ ó dẹkùn díẹ̀ kí oòrùn yẹn ó fi wálẹ̀ kó fi rọ̀ wọ́n lọ́rùn láti wá kírun ní masjid ṣùgbọ́n àwọn tó bá yẹ pé ilé ni wọ́n ti ń kí eléyìí ò sí fún ọ. tí ó bá jẹ́ ìgbà tó jẹ́ pé gẹ́ẹ̀mù wà ní bóyá kurukuru òjò òjò ṣú tajid ká tètè mú ìrun asri wá ó tí islam recommend bó ṣe wá nínú súnà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam torí wípé kí ni yaani eyín ló rọrùn jù inshallah alkarim tá a bá débi ipa ìrun pọ̀ a máa ṣe àlàyé yékéyéké ní orí rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. Si ìkí ìrun zuhu um, ìṣá nígbà tó bá ti súnmọ́ òru jù òlọ́lọ́lá jù. àwọn ọ̀rọ̀ máa ń wá wípé àsìkò zuhur ó wọnú àsìkò asù kò múlẹ̀ tó ń túmọ̀ sí pé ẹ̀yàn lè kí zuhur kó tó di wípé oòrùn wọ̀ tó jẹ́ àsìkò ti asùn lá ẹni tí ò bá tí è ṣe pọ́ sùn tàbí ó gbàgbé tí ó fi zúùrù falẹ̀ títí tásìkò asùn ìfitó asùn yẹn ti bọ́ ma lọ́wọ́ azúrù yẹn ti bọ́ ma lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ìṣá àsìkò ìṣá ààjìn tó bá ti di àárín òru ní sùlẹ̀ ó ti bá ma lọ́wọ́ kò lè fà wọ àsìkò sóbẹ̀ torí bí hajj ó ní àsìkò àwọn àrùn tó àsìkò tí wọ́n ní ká mú àwọn iṣẹ́ hajj wá tó ti bọ́ masalan àràfà bọ́ mọ́yàn lọ́wọ́ ó dé ó dé Maka ní eleventh ṣọlẹ́lẹ́ gàràfà tiẹ̀ kò lè gun mọ́ ó tún dọ̀ mí ó múra ní ọkàn sí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ irun ẹni tí irun àsìkò tiẹ̀ lè yàtọ̀ onẹni tó sùn tàbó gbàgbéra tàbí nígbà yùn yàní nǹkan ọpọlọ rẹ̀ wà òkè tó yẹ pé ó wá dí padà sínú àwọn àsìkò yìí a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn àsìkò yìí láti mójútó wọn torí wípé kí ni àìmójútó wọn aburú ńlá ni fún umma fún ẹni mùsùlùmí àwọn àsìkò kan wá wà wọn ò fẹ́ kí á mú ìrun tẹ̀tẹ̀wùrù wá nígbà yẹn masalan lẹ́yìn ìgbà tá a ti ká subati àfìgbà tí oòrùn bá yọ nígbà tí oòrùn bá fẹ́ yọ tó ń rẹ̀ dòdòdò nígbà tí oòrùn bá wà látàrí àbígbà tí oòrùn fẹ́ wọ̀ èèyàn lè múná nàwáfíìlù wà ní àwọn àsìkò yìí ẹni tó jí tó jẹ́ pé in tó kúkú kó tó yọ ìran ọ̀ràn àyàn lákàkàn yóò mú rẹ̀ wá ó sì nírun òrùn ti rẹ̀ dòdòdò kó mú sùúrù náà gbogbo àwọn àrùn ọ̀ràn àyàn tó jẹ́ yí pé ìdí pàtàkì ti ṣẹ̀ríà ló múyàn téèyàn ò fi tí ì rí kí gbogbo àsìkò tí ìdí yẹn bá ti kó ń bẹ̀ àsìkò rẹ̀ gangan nìyẹn gẹ́gẹ́ bí oorun ó jínsìn oorun ti yọ ìgbà tó oorun yọ sí yẹn ìgbà tó jí sí yẹn àsìkò fọjú àsìkò àsùbà tiẹ̀ ni ó ṣẹlẹ̀ sójì ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam ní ìrẹ Bilal jí wa ìgbà tí wọ́n jí sí subhanallah oorun ni wọ́n rí tiyun lókè. Okay ìyá Bilal ìwọlá ní ojí à ń tó gbẹ̀yìn lọ ló gbẹ̀mí náà lọ oorun wọ́n pèrún wọ́n ṣe kọ́ọ̀mà wọ́n kó mbẹ́ wọ́n pèrún wọ́n ṣe kọ́ọ̀mà wọ́n wá mú àsùbá wa lásìkò yàn ẹni tó sùn gbàgbéra kìí ṣe aláìbìkítà torí kò sí tó lè ṣe sí eléyìí pàtàkì ìrun kíkí lẹ́yìn asri nawafil kìkí lẹ́yìn asri ẹ̀rí wà fún ṣùgbọ́n kò ní jẹ́ pé ìgbà tó òòrùn fẹ́ wọ̀ lèèyàn kàn jókòó tí ò bìkítà lẹ́yìn ìgbà tó kí asri tán òòrùn wá fẹ́ wọ̀ ó wá dìde la ṣùgbọ́n gbàrà tá kí asri tán a lè mú nawafil wá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní la بعد العصر إلا وشمس مرتفع مرتفعة ẹ má mú náfìlà wá lẹ́yìn asri àyàfi tó bá jẹ́ pé òun yìí wà lókè ó mọ́jú dáadáa tí ì ṣe pé ìgbà tí òòrùn fẹ́ wọ̀ àyàfi bíi tahiyatul masjid torí wípé gbogbo ìgbà tí èèyàn bá ti wọ masjid ọ̀ranyàn ni kó mú sálámà wá fún ọba tó nílé ìmú sálámà yẹn wá òun ni rákà méjì tá à ń mú wá yẹn nìyẹn kì tún wá ṣe yẹn nìkan ahyanan ìyẹn lè wọ masjid ó gbéná fúlà dúró wọ́n wá bẹ̀rẹ̀ ṣíṣe kọ́mà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní ìdá uqimati salat fala salata illa maktuba tá bá ti gbẹ̀rùn dúró nínú masjid ìkọ́mà kò sí irun kan téèyàn gbọ́dọ̀ kì àyàfi irun yẹn ẹni tó bá wà nínú nafla tí wọ́n dẹ̀ ti ṣèkọ́mà ó gbọ́dọ̀ gbọ́ àwọn nǹkan kan yé ó dẹ̀ gbọ́dọ̀ fi nǹkan kan ṣe àkàrò ìmáàmù yẹn ṣé ẹni tó jẹ́ pé ibi tó ń wà nínú ìrun yìí òun ó ti parí rẹ̀ kó tó ṣe takbiratul ihram tó ń túmọ̀ sí pé bóyá ẹni tó ń mú náfìlà yẹn wá gangan gan ó ti ó ti fẹ́ round up ó lè parí ẹ̀ ṣùgbọ́n wà ní rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù yéé dẹ́ ṣe ìmáàmù tó jẹ́ pé yóò tiẹ̀ dùn kí sáfù ó tò dáadáa ná tọ́ba ti gbọ́ wọ́n ṣe ìkọ́mọ̀ tán pa ìwọ náà ó gbé takbiratul ihram kò ní í ṣe taswiyatu sufuf tí ó fi fún ọ ní opportunity pé ìtọ́ wà nínú yẹn ó parí rẹ̀ bí ó fi wá di wípé takbiratul ihram yẹn yóò bọ́ ọmọ ọlọ́wọ́ ọjà ṣùgbọ́n mùláhàzà tó ṣe ni pé a ah, rákà kejì ló wà ó ti dìde ní rúkú ìmáàmù yìí bó ṣe mọ̀ sí tí wọ́n bá ṣe kọ́ ọmọ tán yóò tẹ̀síwẹ̀tì ṣòfò yóò wo àwọn èèyàn bá ṣe dúró sí kó tó gbé kó tó ṣe kábàrà ọdẹ mọ̀ pé ìyẹn ó fún ọ láàyè láti parí irun rẹ̀ ó lè parí irun rẹ̀ ṣùgbọ́n láì ṣe bẹ́ẹ̀ ó pé á ó ìwà ní rákà alákọ̀ọ́kọ́ bó tiẹ̀ jẹ́ ìmáàmù tí ó tò sáfù déédéé gan tó ìwà rákà alákọ̀ọ́kọ́ á ah, àti bá takbiratul ihram yẹn ó lè mọ̀ rọrùn èyàn ó fi irun yẹn tì ó lè wá mú wá lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun tán àwọn mulahazat téèyàn gbọ́dọ̀ ṣe nìyí lórí irun àti pàápàá jùlọ kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àsìkò oorun gbọ́dọ̀ tó ká tó mu wá mùsùlùmí gbọ́dọ̀ mọ àwọn àsìkò oorun tásìkò oorun bá ti tó ó ti dọ̀ràn àyàn fún mùsùlùmí kó wà nú àlùwàlà n tí ó lè kọ́ di pé kọ́mọ̀sì nú àlùwàlà ò ní wípé ọlọ́fẹ́ ṣe kọ́dà wọlé hajat ọfẹ́ lọ́gbọ̀nsẹ̀ tàbí ó fẹ́ lọ́tọ̀ tàbí ó fẹ́ jẹun kẹ́kọ̀ọ́ àṣìṣe síwájú tàbí ó ní àwọn mọ̀wáàní شرعية. àwọn nǹkan tó kọdí tí ṣẹ̀rí àfọwọ́ sí ni òfin ní sínú àlọ́ láti múnú wá ń gbà. àbí ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí irun wá jọ tẹ̀n tó fi rán kó gbà lọ́wọ́ akọ́mọ́dálù aláyà ní tá a fẹ́ irun ó ṣe ó nahyin anil fasha wal munkar kọ́kọ́ díṣekúṣe fún wa àti ń tàfẹ́ tí ọba dẹ́dà kọ́ mọ́sà jẹ́ kó kọ́dí fún wa láyé ń bí kádẹ̀ rí èrè rẹ̀ jẹ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو غفور رحيم سبحانك اللهم بحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خير وأحسن الله إليكم àwọn tí a bá ní ìbéèrè pàápàá jùlọ tí ó السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته مغفرته جزاكم الله خيرا وأنت فجزاكم الله خير ìbéèrè tèmi yàtọ̀ sí nǹkan tí wọ́n bá sọ. <laughs> alákọ̀ọ́ ni pé tí èèyàn bá rí àwọn dábà bóyá adìyẹ tàbí ewúrẹ́ tí ó ń pọ̀kà kú lọ́wọ́ bóyá látara àìsàn kan mu wá fẹ́ kú táwọn èèyàn wá ní àfáà ẹ bá pa kíní ẹ bá pa kíní yìí tá a bá pa tẹ́ni tó bá ní bá dé báwo la ṣe ṣàánú yẹn ṣé láti wá pátán lápá àfẹ́ kókó waste kó máa kó máa kú giver báwo la ṣe ṣe ṣe ní bá ní bá ní tó bá ti àdé tó ń pòun fẹ́ gbà báwo la ṣe reconcile. ṣé ṣe pé tó bá sọ pé òun fẹ́ gbà òun ló ní nǹkan rẹ̀ ẹ kàn án lọ́wọ́ ní pé kó mọ̀ bá kókó giver ẹ̀ẹ́dẹ́gbẹ́ nǹkan rẹ̀ lé lọ́wọ́ tóun bá gbọ́yé sí pé ó fẹ́ kú téèyàn bá ṣàlàyé fún un ló wá sọ pé ah, tó ṣáà ń pé báyìí báyìí báyìí ń pé ẹ kí ló dáa fi pa kìnnìkan kìnnìkan. ẹ̀yin ó ṣàlàyé fún kó fẹ́ kú ni kó má bàa kú sí gífà lèyẹn fi ránṣẹ́ láti dù ú tó bá wá fẹ́ ó lè gbà tó bá fẹ́ ó lè bùn àwọn tí wọ́n wà ń bẹ̀ but definitely òun ló ní nǹkan rẹ̀ tí ò bá yọ̀ǹda kò yọ̀ǹda ni. ẹlẹ́ẹ̀kejì ni pé a máa ń gbọ́ wọ́n máa ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ lọ sọ́ra àwọn amúṣe fẹsẹ̀ múlẹ̀ tó yá ààrẹ sọ ọ̀rọ̀ ní pé kíyàn máa kọ́ dé ọjà kíyàn sì máa kẹ́yìn sọ́jà náà mo á mọ bí ọ̀rọ̀ yẹn ṣe fẹsẹ̀ múlẹ̀ sọ and then báwo ni kí ni authenticity ọ̀rọ̀ yẹn. ní tó pàtàkì ni tí mùsùlùmí bá fẹ́ wọ ọjà kó ṣe adkar àti wọjà kí dẹ̀ ni adkar yẹn la ilaha illallah wahdahu la sharika lah lawul mulik wa lawul hamd. يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير نعم ó pàtàkì kí mùsùlùmí ó ṣe tó pàtàkì. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa barakatu. ẹ jọ̀ọ́ ìbéèrè tèmi ni pé ẹ jọ̀ọ́ tí tí màníyì bá jáde lára. náà. ó tètè máa ń dá tí wàdí yìí náà bá jáde lára ìyẹn náà máa tètè ó tètè máa ń dá tí ìtọ̀ bá jáde lára ìyẹn náà tètè máa dá ṣùgbọ́n tí wàzí hmm. tó bá jáde lára okòwò fi tètè ń dábọ̀rọ̀ tiẹ̀ so tí ó bá rí bẹ́yẹn tí àsìkò oró bá dẹ̀ tó tó jásí pé bóyá èèyàn ń èèyàn mọ́ra ó mọ́ra ó sì ó tún ṣe ń jáde èèyàn mọ́ra ó tún ṣe ń jáde kí kíyàn ṣe lórí ẹ̀. nǹkan mẹ́rin ló involve wọ́zí téèyàn bá ti tọ̀ tán ló máa ń tẹ̀lé a máa ṣe lọ́gbọ́lọ́gbọ́ n tí ò bá tí ì mú dá ìtọ̀gùn ètò ìtàn most cases èyàn dò ó kí ìtọ̀ dá tán èyàn wá ní téèyàn bá dúó fọ́dún kan níbi tó jókòó sí tó ń retí kítọ̀ ọ̀dá ìtọ́ ọmọ kan náà ni ni wọ́n fi sọ pé ìtọ̀ bí omi ọyàn ni obìnrin ni lópin ìgbà tó ń bá ti ń fà á kò ní dúró ló fi jẹ́ pé níwọ̀ntúnwọ̀nsì wàá dúró tó bá ti tọ̀ tán tó ti wo bó ṣe rí tó ti farabalẹ̀ tó ti jáde wàá tábà wàá dẹ̀ ṣe ń dà torí ọgọ́rọ̀ ọgbà téèyàn rò yí pé kò tí ì dá ńgbà mi ò ti dá ló fi jẹ́ pé tíyàn bá tíyàn bá mọ́ra tán tó bá ń ṣe bí ìgbà tí kò dá tíyàn bá lọ yẹ̀ wò kò ní bá kankan bẹ̀ but ṣetán n tó ń fẹ́ kankan ni wípé àní lórí irun tó wà yẹn o òun ò lè di ọlọ́wọ́ kírun irun kíkí ṣùgbọ́n ò ní wàá kó lórí rákà yìí ò ní rírun ò ní rírun yẹn pé ni Allah subhanahu wa ta'ala ló fi ràn wá ṣe pẹ̀lú sọ́nà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tá a bá ti ṣe tán ká ṣe ìdá a mú omi a bù wọn ojú ara dáadáa a bù wọn bẹ̀. tí a tiẹ̀ fẹ́ gbèrò ìró yìí sí wa lọ́kàn wípé bóyá nǹkan kan jáde a máa fi kọ́ńtà rẹ̀ wípé rárá omi tí mo bù sí ni. Allahu alam. alhamdulilayi ẹ tí ìbéèrè kejì ni pé tí wọn bá wà ní agbègbè ibì kan tó jẹ́ sí pé bóyá oòrùn ò yọ àbí bóyá àsìkò òjò Ah. tí àsìkò òjò bá búrá òjò ṣú kò sí bí èèyàn ọmọbi tí ní agbègbè èèyàn ọmọbi tí òòrùn wà so tó bá ti sùkò òòrùn bá tó báwọn tí yóò bọ́ ọmọ mọ ibi tí ó máa dojúkọ kí irun ṣé èèyàn lè dojúkọ any place láti mú irun ẹ wá. ṣé kò sí. kò sí masjid ní around. kì í ṣe agbègbè mùsùlùmí. naam. kó find out bo east. Okay. la fi sọ wípé alhamdulilah gbogbo díìskì DSTV kó tó lè show east ni ó dojúkọ tó bá ti dojúkọ east ìgbò kíbla ti rọrùn wàá kàn rọra bend lọ sí left ẹ̀ díẹ̀ torí towards díẹ̀ lọ sí north east ó direction kíbla ní Nàìjíríà tó bá ti bend lọ sí left ẹ̀ apòsì rẹ̀ díẹ̀ báyìí wàá mú kíbla. no nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lọ síbì kan mo gbé àwọn èèyàn lọ síbì kan pẹ̀lú mọ́tò so akọjá lọ akọjá lọ gbà tá a máa dé bẹ́ẹ̀ so adébẹ̀yẹn ní táìmù ìṣá so kò dẹ̀ sí ẹlẹ́sìn mùsùlùmí bẹ́ẹ̀ but mo wá béèrè lọ́wọ́ àwọn tó wà bẹ́ẹ̀ ni pé ẹjọ́ ń bi tá a wà yìí tí òòrùn bá ń yọ níbo lóòrùn ti máa ń yọ ní sáìdọ̀dọ̀ yìí hmm. ó ní òun ò mọ̀ ó ní bóyá àbí bíbá yẹn àbí bíbá yẹn ni but mo wá wò pé. kò dẹ̀ sí disc disc stv. na ẹ dẹ̀ ní compass east north and ah, no no mi ò mú dání. ẹ kírun ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe fún ọ bá ṣe rọrùn ẹ kírun bẹ́ẹ̀ bá ṣe rọrùn. sọ́wọ́n ló kàn wọ́n kàn sí. wàhálà consulant. ní èèyàn fẹ́ kírun lọ́rẹ́ ọ̀dọ̀ ìmáàmù kan ah. so ìmáàmù yẹn ọlá pé ìlú tí ìgbà tí mo lọ bẹ̀ yẹn first time tí mo dé bẹ̀ nìyẹn so wọ́n á lọ sí mosque yẹn wọ́n wá ní pé ìmáàmù láti ibi ilé tó máa ń kírun so ìgbà tí ìmáàmù yẹn tán ṣe ìkọ́mọ̀ tán tí ìmáàmù yẹn sọ wọn pé istakim mo gbóhùn pé ó dà pé ọtí ń jáde lẹ́nu ìmáàmù yẹn now ṣé mo máa yẹ̀ sẹ́yìn kí n dánu tèmi kí ni látara pé mo ń pẹ́ ní ó ti mutí ṣé a lè kírun lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀. ara àwọn àìmọ̀ tí wọ́n ń kírun tí wọ́n jẹ́ ọ̀mùtí wọ́n jẹ́ ọ̀mùtí débi wípé rákà àṣùbà méjì wọ́n sọ di mẹ́rin àwọn sàbẹ̀ rẹ̀ ń kírun lẹ́yìn o torí wípé irun kò yé ṣe ń tá a ṣe compromise pẹ̀lú agbọ́dọ̀ kí lọ́rùn yín agbọ́dọ̀ kí lásìkò rẹ̀ àdẹ̀gbọ́dọ̀ kí jíníjàmá tí ìmáàmù tó bá yanjú yóò gbà láadáa àwọn jàmọ́ náà gbà láadáa tó bá jẹ́ pé tamurege ni yóò ru yóò dẹ̀ jẹ pẹ́ṣẹpẹ́ṣẹ yà ń gbangba jọ gbìndàlì kíámù ẹ̀ so okay má wọrí táìmù tara as-salatu khairul mawdi kò ah, sí ń tọ́lọ́lá tó ìrun téèyàn gbọ́dọ̀ mú wá nínú ọ̀rọ̀ ẹ̀dá. sáwọn alekun ọmọ ẹsẹ eléyìí kò papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀wọ̀n um, àwọn skul kan wà <clears throat> lásìkò tí bí gcc ń wà yìí tó gcc ń bọ̀ yìí nígbàtí. tí gc ṣe ń bọ̀ yàbí y bá ṣe ń bọ̀. wọ́n máa ń wá àyà àwọn èèyàn kan pé kí a pé ẹ máa bá a fún àwọn wa ní tutorials. now nígbà tí mo kọ́ ṣe tutorials yẹn so mi ò wàhálà mi ò mọ̀ pé àsìkò exam yẹn ti tó. so time yẹn ẹni yẹn ní link sí y wọn wé wọn ọdẹ ọdà. kí ló mìíràn wípé ọmọ pásítọ̀ exam yẹn ti tó wọ́n ti ń ṣe exam yẹn lọ́wọ́ lọ́wọ́. Ah, oh, tó bá lọ́wọ́ mọ̀ irọ́ lọ pa. ìsáyẹ̀dó ah. no mi ò mọ̀ kí pépà yẹn náà fẹ́ ṣe lọ́la ah. wọ́n ti ń ṣe exam yẹn lọ́wọ́ bọ́ mi ò mọ̀ kí pépà yẹn náà máa ṣe lọ́la so ẹni ẹ wá. mo ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ. ẹni ẹ wá mú hmm. ó wá mú. lakin habiballah taqillah. naam naam inshallah. afghanistan níláyìíwá wọ̀sùn mi. ẹnà torí pé ọ̀gọ̀rọ̀ ọgbà tó fẹ́ jáde yẹn ó là ń wò wá sọ pé àní bìkítà a mọ òdodo a mọ gbé lọlẹ gbé lọlẹ àwa fi máa wá àfa kan tó fi kó bó a fi òǹtẹ̀ kó bá a fi jàn kó fi ṣe tàhálílù àwọn tá a ti gbà tó lè yẹ pé ọ̀nà na fọ́dẹ̀lì. mi ò ṣe exam yẹn lọ Na, bọ́ ọjọ́ yẹn mi ò mọ̀ pé maths ló máa ní láàárọ̀ ọjọ́ kejì mi ò mọ̀. so wọ́n á ní maths ní àárọ̀ ọjọ́ kejì. àárọ̀ ọjọ́ kejì so a day before máa yẹn tí mo máa lọ kọ́ àwọn ẹ̀ máa yẹn wá mú question yẹn wá. question tí wọ́n máa ṣe ń jẹ́ ìyẹn exact question. exact kódà wọn fi wọn kọ wa x bó kọ sínú pépà exact every kódà kò sí kò sí figures so mo wá ṣe question yẹn. bẹ́ẹ̀ni mo ṣe fún wọn so ń gbà tí mo ṣe fún wọn gbà tó di àwọn ọjọ́ kejì tí mo wáyé pẹ́sùn yẹn wọ́n lè pe ah subhanallah ah, mi ò sí ọkọ mo fi gbòòrò àmúyà ọlọ́mọba búrẹ́dì tẹ̀yìn ni ah, tí mo sọ tí mo kọ́kọ́ fi lọ́kọ̀ mi bọ́ láti gbà yẹn mo rò pé sí ìdí pé èmi gan ọmọ aburú yẹn lọ́wọ́ sí pé àwọn ọmọ ẹ fi. torí pọ́ ọ̀mà torí pọ́ ọ̀mà ọ̀ràn aburú lọ́wọ́ bọ̀ jẹ́ kó gbọ́ yé pé ṣé muslim ni. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ṣe wá sí fún un aburú ló ṣe yẹn aburú ló ṣe yẹn jẹ́ kó gbọ́ iye ṣe wá sí fún un. Hmm. ọlọ́njà rí ní pẹ̀lú ọ̀sẹ̀ dáadáa. àmì àtúwọ́ náà. kọ́sùn mi lọ lórí ikú. lórí ikú kọ́lọ́wọ́n lọ́rọ̀ ẹ̀mí wá ní sí dáadáa. ó di àárọ̀ ọjọ́ kan ni wọ́n jí mi pé èèyàn kan kú. so àwa mo wá lọ síbẹ̀ so a sàlàyé fún wọn bí wọ́n gbọ́dọ̀ wẹ òkú. so pẹ̀lú aṣọ tó fẹ́ rán aṣọ fún télọ̀ náà bẹ́ẹ̀ a fẹ́ gbé òkú yẹn lọ sí itẹ́ láti lọ sí. kíní kan ló wá rú mi lójú ń bẹ̀ obìnrin yẹn ó ti lọ sí àjèrè adẹ̀gbọ́n náà ọ̀rọ̀ àjì ni pé eyín ṣíṣe kò sínú ọ̀rọ̀ àjì. bẹ́ẹ̀ni. ó yẹn wá ṣe eyín àwọn wà nù mọ́tò à ń gbé obìnrin yẹn lọ láti lọ sí ní orí itẹ́ ah. wọ́n á ní eyín tí ó wà ní ẹnu ẹ̀yẹn o wọ́n gbọ́dọ̀ sín pẹ̀lú ẹ̀ o wọ́n ń pè lórí fóònù. kí ni wọ́n á ní ká ṣe sí. èmi wọ́n béèrè lọ́wọ́ àwọn ènìyàn pé kán béèrè lọ́wọ́ àfáà yẹn pé kí ló túmọ̀ sí ah. pé kò yé mi but mi ò rá àfáà yẹn sójú láti béèrè. tó bá ṣe yín láti fi ṣọ̀ṣọ́ fọ́kọ rẹ̀ kò sáfà kan tó tí ó sọ yí pé kò rí ṣe àti pé ńgbà ó lè jẹ́ yí pé wọ́n fi ń ṣe filling ni bíi silver nǹkan wọ́n fi ń ṣe filling àti sọ̀rọ̀ categorically lórí eyín á béèrè lọ́wọ́ ẹni tó ṣe. ìgbà tó ń fẹ́ béèrè pàtó ni pé sọ̀rọ̀ yẹn nìkan yọ kínní yẹn. a kì í sọ̀rọ̀ yẹn. ṣé tọ́ba tọ́ba tọ́ka ṣé wọ́n ha ntótọ́ yẹn wọ́n há dànù nìkan tó di wípé kó di pé wọ́n sin tàbí tó bá ṣe jẹ́ríkọ tó bá kọ́ ìlì irun tó ṣe tẹ̀gírò irun rẹ̀ ṣáfàánù yẹn kó mbẹ́ nìkan tó sin kì í ṣọ̀ràn yẹn. now. salaamaleykum. wa aleykum salaam tala. ìbéèrè mi ni lórí salatu masjid salatu masjid kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ tahiyatul masjid tahiyatul masjid so nígbà tó ń sọ lẹ́ẹ̀kan ẹ sọ wípé ọ̀ràn ọ̀yàn ni so èmi jẹ́ wà á rò wípé nǹkan tó bá ti jẹ́ ọ̀ràn ọ̀yàn tá a bá ti ṣe ìyẹn túmọ̀ sí pé ṣe ni ẹ jọ ǹjẹ́ a lè rẹ́rìí fún ẹ̀rí ni wípé òjíṣẹ́ lásìlá àlọ́sọ́làm ní tẹ́ ẹ bá ti wọ mọ́ṣáláṣí o ẹ gbọ́dọ̀ ṣe aláìmúraka méjì wá in fact èèyàn wọ masjid òjíṣẹ́ lásìlá àlàsílà ń ṣe kútùbà lọ́wọ́ níjọ́ jimá ó jókòó ẹnìyẹn sàábẹ̀ yẹn jókòó òjíṣẹ́ lásìlá àlàsílà ó dá kútùbà dúró ó ní ṣó o ti múnáfìlà ṣó o ti múnáfìlà méjì wá ó ní rárá ó ní mú wá. Oni ní tẹ́nibọ́dì bá wọ mọ́ṣáláṣí nínú yín o tọ́wá bá imam tí ń ṣe kútùbà lọ́wọ́ kó múná fúlà kó múra káà méjì wá but kó má fàágùn kó ṣe níwọ̀ntúnwọ̀nsì. ẹ̀gbà wa kan wa tó ń fi hàn wá wípé tí à ń fi sálámà sí ọba tó nílé yẹn almasjid òní rákà méjì yẹn ó dẹ̀ lè wọlé ńlé láì ṣe tẹ̀sílìm sí haram ni ọ̀rá yẹn ni kó ṣe tẹ̀sílìm sí. ó ṣe sọ̀rọ̀ kì í ṣe pé mo ń pẹ́sẹ̀ but ní ọ̀dọ̀ wa ó ní iṣu kan tó ṣẹlẹ̀ láàrin àwọn bọ́dà méjì lórí that particular issue. lórí ti bẹ́ẹ̀ ni. táwọn tí ẹni àkọ́kọ́ mú ẹ̀rí èyí tí ẹ mú wáyé wa tẹ́nìkejì wa sọ wípé ó ti ṣẹlẹ̀ náà nígbà yóò ti ṣe lọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí tó jẹ́ pé sàábà wọ mọ́ṣáláṣí kò jẹ́ ṣe ọjọ́ láwọn ò jẹ́ question náà. eléyìí ṣe rájì ìkàwé ọ̀rọ̀ máa ń wà tó jẹ́ pé òun ló fẹsẹ̀ rinlẹ̀ jù a dẹ̀ máa ń rí àwọn ọ̀rọ̀ míì èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù létà sọ. another question tí mo fẹ́ béèrè òun lórí ó ní àwọn bódà kan ṣá àwọn náà tún pass fatuwa wípé kẹfìrí a lè lọ nǹkan gbà lọ́wọ́ ẹ̀ tó bá yá wa ní nǹkan tá a bá dá padà kò sáburú púpọ̀ nínú ẹ̀ wípé even débi wípé àwọn mùsùlùmí mi gan wà gan bí yá ó ṣe bídíà bákan bákan wọ́n lè sọ pé òun náà ti di kẹfìrí so tó bá gbà nǹkan lọ́wọ́ ọ̀hún náà. fatwa yẹn fatwa jahira tetranical fatwa fatwa tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni ṣóorí Allah subhanahu wa ta'ala ó ṣe zulumu àbòsí ó ṣe ní èèwọ̀ fúnra ara rẹ̀ ó wá ní òun ò ní gbà lọ́wọ́ ẹ̀dá kankan ó gbọ́dọ̀ yẹ̀yẹ̀ jẹ kódà bó bá jẹ́ kèfèrí ni kódà àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ọ̀gọ̀rọ̀ ti fẹ́ sọ Salafia di hizbi wọ́n ti fẹ́ sọ di bí bí sect it's not sect Salafiya ni wípé òdodo tí Allah subhanahu wa ta'ala fi lójíṣẹ́ náà sallallahu alaihi wasallam táwọn sàbẹ̀ practice a gbọ́dọ̀ lò lórí ara wa a dẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé lójú ọ̀nà tá a fi bá gbogbo ẹ̀dá lò kódà wọn bá jẹ́ kèfèrí a gbọ́dọ̀ ṣàbòsí sí kèfèrí bá a ṣe gbọ́dọ̀ ṣàgbéde sí sí mùsùlùmí ẹni tó bá jẹ́ alùbídà bídà rẹ̀ wàhálà tí ní ìmáàmù Bukhari ló fi mú ní chapter kan nínú Sahih Bukhari irun kíkí lẹ́yìn ní bídà ó ní ìwọ kírun lẹ́yìn rẹ̀ bídà rẹ̀ ó máa dàlé lórí ọ̀rọ̀ ọ̀run ní tó paápọ̀ ó mú un rẹ̀ wá ní jamaat tọrọ ọ̀ràn yẹn ni so gbogbo àwọn ọdún kan báyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún kì í ṣe ẹ̀tọ́ ni fún mùsùlùmí kó yẹn ní ẹ̀dá jẹ kódà kò gbọ́dọ̀ rìn yẹn ránkó jẹ kódà bó bá já já ajá nísìn àti mú instance wa albagaya obìnrin tó jẹ́ pé nàbí ni tó jẹ́ wípé ó rí ajá tí mí túpetúpe pẹ̀lú òǹgbẹ ó wò pé ah n tó ṣe ẹranko yìí ó ń ṣe mí náà rí ó dẹ̀ bọ́ bàtà lẹ́sẹ̀ ó fi fún ajá yẹn lómi mu òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìyẹn lọ́lọ́run fi ṣe sábà bí àti rálì jẹ́nà rẹ̀ wọ̀. so n tí mùsùlùmí gbọ́dọ̀ mú daniel golden principle ni wípé má fojú tẹ́ḿbẹ́lú dáadáa kankan má dẹ̀ rò wípé àbòsí kan ni ò lè gbé ọwọ́ ná kò dẹ̀ sẹ́ni tó o ṣe sí tí Allah subhanahu wa ta'ala tí ó fi bùn ẹ walaw kana kafiran ẹ̀tọ́ tí kèfèrí bá ní àfúnlẹ́tọ̀ rẹ̀ ó pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yẹn ṣùgbọ́n yí pé kẹ́nìkan wá mú fatawa wá wípé kèfèrí gbogbo ń tá a bá ṣe sí àṣegbé ni wallahi rọlọ́pàá kì í sàṣegbé. ìtàkù da'watul walaw kana kafiran ẹ páyà èpè èpè ẹni téèyàn ṣàbòsí sí kódà bẹ́ni téèyàn ṣàbòsí sí yẹn bá jẹ́ kèfèrí àròjíṣẹ́ náà sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ ṣàbòsí sẹ́ni ẹ̀dá kankan ẹ̀dá kankan torí pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn fámìlì ọba àdẹ́dà ni ọlọ́run ọba òbí á léèrè bá ṣe interact pẹ̀lú wọn jọ gbé ní àkíyàmù já nǹkan gbà lọ́wọ́ wọn kẹ̀ subhanallah eléyìí yẹn ṣàrẹ̀ má dà lóhùn naam ó ní kí ni. wọ́n ní wípé torí kó tó bá dọjọ́ ìgbéǹde àkẹ́ọ́mọ̀ tọ́lọ́run bá kó gbogbo wa wípé ṣèbí mùsùlùmí kan pàápàá ni ọlọ́run ọba máa ní kó dúró kó ṣàlàyé wípé ṣèbí àwọn kìfìrí àwọn àwọn tẹ́lẹ̀ ìgbà tí wọn ti kírun so wọn kò sí ọ̀la fi béèrè so wọn ní béèrè lọ́wọ́ mùsùlùmí pé fún mi lẹ́tọ́ mi fún mi lẹ́tọ́ mi ọ̀rọ̀ ọpọlọ ni ọpọlọ tí ò lájọ̀ ọpọlọ òní Allah sọ báyìí òjíṣẹ́ lọ́sà sálàm sálàyé rẹ̀ báyìí àwọn ẹni rẹ̀ dúó lórí rẹ̀ báyìí bóyá àwa time láti ṣàlàyé rẹ̀ ẹni a jẹ́ pé àwọn kèfèrí tí wọ́n lọ kọ̀ report tí wọ́n jẹ́ yehud tí wọ́n lọ report mùsùlùmí fún àwọn olórí mùsùlùmí kí ni ni àwọn olórí mùsùlùmí yẹn ṣe lórí wọn déédéé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò dé ògóńgó níjọ́ gbèǹde alikiyama débi wípé àgbo oníwo tó kan etí oníwo láyé Allah subhanahu wa ta'ala yóò sọ pé kí etí oníwo kọ́ wá rán ró lára ètò oníwo yẹn ní ọ̀nà tí ó gbà rọ̀ lọ́rùn tí ó dẹ̀ fi dùn ètò níwò yẹn ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìgbà tó bá wá rán ró ìtàn ni ó wá sọ pé kúnu kúnà tọrọba ẹ wá di ẹ̀pẹ̀ báyìí ni Allah subhanahu wa ta'ala ni tí kèfèrí bá wá rí rí situation báyìí yóò sọ pé ya laytani kuntu tọrọba ah èmi náà bá jẹ́ ẹni tí ò níwọ̀ lérí lénì tí ń kàn di ẹ̀pẹ̀ lásán kéèyàn tiẹ̀ ṣe ok mọ́sálẹ̀ láàmù tó o bá ṣàbò síṣẹ́ ní tí ì ṣe mùsùlùmí tí ọba adédàdé máa mú nínú dáadáa rẹ láti fi san lẹ́san tí dáadáa bá tán nínú aburú tiẹ̀ yóò ta fún ẹ yóò fi pààrọ̀ kí ló fẹ́ yìí sí ọlọ́run pọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tiẹ̀ kò ní dáadáa kankan wọn ò gba dáadáa kankan nínú iṣẹ́ rẹ̀ ló fi yẹ pé èèyàn gbọ́dọ̀ ṣe èèyàn gbọ́dọ̀ ṣọ́ra àbòsí sí ẹni ẹ̀dá ọlọ́run ọba kódà síra rẹ̀ gan ò gbọ́dọ̀ ṣàbòsí sórí ara rẹ̀ nínú àbòsí tó lè ṣe sórí ara rẹ̀ ni pé kó o dúó kápá abala rẹ̀ kan wà nínú oòrùn kábala rẹ̀ kan wà nínú bòjì òjíṣẹ́ náà sàrà sálàm kọ̀ torí wípé kí ni ó ṣe àbòsí sábàlá kan torí yóò fà wàhálà gbogbo àwọn àwọn abala yìí ládẹ́ àkáǹtì sí bá a ṣe lò wọ́n níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama zulum àbòsí kìí ṣe ń tí Allah subhanahu wa ta'ala tó fi bùn ẹnì kankan tó fi bùn ẹnì kankan àtọ́ ìbá jẹ́ wọn gbà wá láàyè ká ṣe sí ẹranko gan abẹ́lẹ̀ níta ṣe kẹfẹ́rí abẹ́lẹ̀ níta sọ pé alubídé alẹ́ nìkan ẹjẹ́ àtẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ broda yẹn ò serious nítorí náà gbogbo aburú tó bá ní fi ṣe subhanallah ẹni tí ò serious yẹn gan ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kó fi kó fi padà ẹni tó serious òun tiẹ̀ lè tolerate àwọn kankan yóò fojú foru fún ẹ and all this kind of thing almuhim islam ò gbà ká ṣàbòsí fẹ́ dá kankan whatsoever ló fi jẹ́ pé tọ́rọ̀ bá délẹ̀ o ò ní sọ wípé bọ́yẹ́ nìkan bá ẹ tan tàbọ́ jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ tàbí bákan kó wá kó wá ṣàbòsí sí àbòsí Allah subhanahu wa ta'ala kọ whatever from whosoever toró nǹkan ò ṣe kò dẹ̀ rẹ́dì láti gbà lọ́dọ̀ ẹni ẹ̀dá kankan eléyìí pàtàkì so ẹni tó ń gífù fatawa yẹn kò tó fatawa gífù àwọn àfáà gidi tí wọ́n bá ń gífù fatawa wọ́n gífù fatawa báyìí ẹ̀ kò tí kọlifáì láti gífù fatawa tó o bá rí oníkọ́ panumọ́ ó save ó bẹ́tà fún kìámà rẹ̀ ju wípé kọ́ máa yanu sọ̀rọ̀ ẹni àwòlọ́ Islam yé e ṣe ẹran ajá téèyàn kàn máa gbé ka ẹni àwò báyìí lá ló fi jẹ́ pé ẹni tí ó give fatawa yóò ṣòro ló fi jẹ́ pé ńgbà mi tẹ́ bá bí rọ̀rọ̀ a sọ pé ẹja lọ béèrè lọ́wọ́ àwọn àfà kí ni wọ́n sọ lé lórí kó tó di wípé a sọ pé wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí pẹ̀lú àwọn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí ẹ̀rí nínú Islam ni wípé Allah sọ báyìí òjíṣẹ́ náà sílám ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé dúró lórí wọ́n mú lò báyìí ní sọ yìí ó yapa sí gbogbo táwọn sàábé ṣe ọmọ mùsùlùmí tó jó lórí ó ṣàbòsí sí yehudi yahudi yẹn dẹ̀ gbé kéésì ó gbé lọ sọ́dọ̀ ọ̀kan nínú àwọn sàábé òjíṣẹ́ lọ́sà àṣàlám tó jẹ́ pé òun ni anir. wọ́n ní ká ṣàlàyé ọmọ mùsùlùmí yẹn ló jẹ̀bi wọ́n dẹ̀ díl pẹ̀lú ẹ̀ ń tó bá jẹ́ wípé ntórinlẹ̀ ní wípé gbogbo kèfèrí wọn ò lẹ́tọ̀ọ́ kankan gbogbo wọn ṣe dáadáa wọn ò ṣe dáadáa o a gbọ́dọ̀ yàn wọ́n jẹ ni a gbọ́dọ̀ ṣàbòsí sí wọn àtẹ́gbé ni irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àwọn sàábì ò ní demonstrate gbogbo ilé hmm. so fatwa yẹn ò fẹsẹ̀ nílẹ̀ kì í ṣe fatwa ìsọkúsọ ni. Hmm. wọ́n ní ṣé hadith wà gẹlẹgbẹ lórí um, permissibility kunut kíkà lórí irun àti pé ṣé anabi ló la kunut kalẹ̀ ní àbáwọn sàábé ló hàn rò pé ó yẹ kalẹ̀ ṣe báyìí. tí nawazil bá wà àwọn ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tó kó mùsùlùmí lọ́kàn sókè nínú tí a máa fi ń ké lọ bá ọba adẹ́dà wípé kó bá dá sí i ní dídásí tí ó fẹ́vọ̀ wa tí ò ní pa wá lára ò ní kunut ní gbogbo wítìr òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó bá ti kí iṣẹ́ ìtàn tó mú wítìr wá kó tó lọ sí rúkú ó máa ń ṣe alamadini fi man adait wa aafini fi man afait wa tawallani fi man tawallait wa barik li fi ma a'tait وقيني واصرف عني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت لا ملجا ولا منجا منك إلا إليك ani o ẹgbàá wá pé ó máa ń fi àsàlátù parí rẹ̀ wa sallallahu ala Muhammad wa ala alihi ashabi ajma'in kó tó lọ sí roko tí nawazil bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó mi mùsùlùmí lẹ́yìn irun òjíṣẹ́ lásán àṣàlá máa ń ṣe ètí Allah subhanahu ta'ala ní kí òjíṣẹ́ lásán àṣàlá kóra ró fún ó ní mímọ ṣẹ́ ìpè lé àwọn kan tó jẹ́ pé wọ́n ṣe àbòsí sí mùsùlùmí but kunut uh, fi nawazil inda nawazil ó ti ó wà nínú Islam tí aburú kan bá ṣẹlẹ̀ tó jẹ́ pé ó mi mùsùlùmí ó kó wọn lákàn sókè. Okay lẹ́yìn gbogbo wákàtí márààrún wọ́n náwó sókè láti bẹ́ lọ́wọ́n ọba pé kọ́lọ́wọ́n ọba yẹn last raka lẹ́yìn ìgbà tí wọ́n bá dìde lórí rúkú tán náwó sókè láti àwọn àlàyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àlàyé yékéyéké lórí ẹ̀ka lọ wo sífàtú salati nàbí ìṣẹ́kìnà Muhammad sallallahu alaihi Al-Albani rahimahullah rahmatawasiya al-qunutu inda nawazil náà ó fẹsẹ̀ now ṣé ẹni tí eh, ó bá mèsì ìrun pẹ̀lú odr tó fẹsẹ̀ múlẹ̀ bóyá ó sùn àbí nǹkan bẹ́ẹ̀ ṣé tó bá fẹ́ múrùn yẹn wá ṣé ilé ni kò ti kí ni àbí kó lọ mọ́sálásí pàápàá jùlọ tó bá yẹ kí mọ́sálásí ò ṣe bẹ́ẹ̀ jìnnà púpọ̀ then secondly wọ́n ní lára àwọn ọmọ ìyá wà tí wọ́n gbàgbọ́ pé kò sí ohun tó burú nù kí èèyàn fi nǹkan kún irun ń pé ohun tí àhàdìsì pé àlàyé tí wọ́n ṣe pé because wọ́n ní àtẹ̀gùn táwọn níní pé lára àwọn um, ọmọ ìyá mi wà tó ṣàlàyé tó dẹ̀ convince àwọn pé kò sí ohun tó burú ń bẹ̀ wọ́n ní pàápàá jùlọ pé ohun tí ó wà ń bẹ̀ ni pé as long as tí ohun tán so mọ́ yẹn tí ò bá ti gùn kọjá irun pé pé kó gùn kọjá <laughs> irun yẹn ni ti yí. àwọn pé as long as kó má gùn kọjá àrùn ẹ̀ ṣójíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àná sọ̀rọ̀ ẹni àfà al-ilm qala Allah qala rasul qala sahaba ìmà tó ń máa ń ṣe àyàn láǹfààní níwájú ọlọ́run ọba níjọ́ gbéǹde àlìkíyàmà ni wípé Allah sọ báyìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sàlàyé rẹ̀ báyìí àwọn sàábé dúró lórí báyìí lẹ́sẹ̀ bíi tẹ̀mùwì kìí sárúmọ jẹ́ وما العلم نسبك للخلاف صفاءة بين رسول وبين راي فقيه ìmà téèyàn fi jèrè níjọ́ gbìndẹ̀ alikiyama kì í ṣe kí wọ́n sọ yí pé òjíṣẹ́ lásàrà àwọn sọ báyìí kan sọ pé afá kan náà sọ báyìí. <laughs> mathalan òjíṣẹ́ lásàrà àṣàlàn sọ pé nínú sọ́yì muslim ó ní náà rasulullah sallallahu alayhi wa alihi wa sallam an tasila al-mar'a bi sha'riha shay'an òjíṣẹ́ lásà àsálàm kọ̀ wípé kí obìnrin kó so anything mọ́ irun rẹ̀ jáàbí tankir litufidi al-umum ó wá indefiniteness to emphasize general general term wípé anything báwọn sàbẹ̀ ṣe gbọ́ yìí nù mo mọ̀ wípé àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ lóòótọ́ wípé kíní but ṣé ìdá wọ́rọ̀dẹ̀l al-athar batala al-nazar ibi tá àfáà ti lẹ́nu ọ̀rọ̀ ni wípé eh, ọ̀rọ̀ rẹ̀ ó ṣe kò ń gẹ́n tí abágbàlẹ́gbà wá látọ̀dọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bá ti yapa sí ọ pọ́sibù ń gbà míì sàábé lè dúró ó lè mú position kan wá tó yapa sí ntí òjíṣẹ́ lásà àṣìlám sọ torí wípé kò gbọ́ yẹn ó dẹ̀ lè ṣẹlẹ̀ sáwọn sàábé ńláńlá but tí sàábé kejì bá sọ pé èmi gbọ́ tó jíṣẹ́ lásà àṣìlám sọ báyìí o àní à yóò withdraw ni yóò kò sí àáfàá kan tó lè gbóyà yìí pé wọ́n lójíṣẹ́ lásà àṣìlám sọ báyìí kó wá sọ pé òun fi tòun a mọ gbogbo views yẹn lóòótọ́ but Islam ẹ ṣe views Islam is gẹ́gẹ́ bá a ṣe sọ àríwáyà àkọọ́lẹ̀ ni tá bá lè mú ẹ̀rí wá tó sọ pé òjíṣẹ́ náà sánà lọ sọ yìí pé kírun ó kún káfí nǹkan kúrun tí ò bá ti gùn jù báyìí lọ tàbí tó bá ti kúrú ma báyìí tàbí tó ọ̀sẹ̀ mùsálẹ̀m mùsálẹ̀m arẹ́dì láti àdá ajẹ́ yìí pé ìyẹn ọ̀nà sáà tí àríkà nínú sọ̀yí muslim nìyẹn a mọ gbogbo views tó wá lórí rẹ̀ rẹpẹtẹ nǹkankan lóríṣiríṣi náà bọ́ tí a ara lè sẹ̀bi ṣe kìí pé riwayat agbọ́yè agbọ́yè agbọ́yè wọ́n ti sọ báyìí wọ́n ti sọ báyìí kìí ṣe òní iṣu iṣu gangan ni wípé èwo ló yanjú nínú àwọn àkọ̀wìlì yìí tá a bá fi òṣùwọ̀n àjọ ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá islam jọ ọ́ gẹ́gẹ́ bí àwọn ẹni rẹ̀ síwájú máa ṣe gbọ́yé náà ọláwàlẹ̀ ààrùn tó mì sí irun tó bá yẹ pé israel kọlọ sí masjid tó bá jẹ́ pé àsìkò oorun tó tẹ̀lé yẹn ó ti ó ti súnmọ́ kọ́ má fi di pé yóò mì sí méjèèjì mathalan zoro nísìnyí ká sọ pé ibi one i mean asri is bi four ten bí bá bí fọ́ lójí sí tó bá ní kó wọ́n máa ṣe i mean preparation asiri yẹn gan bí ọba ṣọ́ra kó wọn kí lé kò ní bá ti masjid gan kó kúkú lọ sí masjid kó lọ sànrun rẹ tó bá dẹ̀ yẹ kó dé masjid wọ́n ti gbé asiri dúró yọmọ yìí pé at least òun kí òun lè kí zoro lẹ́yìn imam ní asiri tàbí kó kí asiri tán kó tó mú zoro rẹ wá gbàtọ́ yẹ kó ti ní ọzọ ṣùgbọ́n tó bá ní kóun ó kí n lé tó yẹ pé yóò tún fa kí the new the next year ó tún bọ́mà lọ́wọ́ the best thing ni pé kó kí ní masjid ṣùgbọ́n tó bá yẹ pé táàmù ìwà rẹpẹtẹ ibikíbi tó bá ti kí kó tètè mú wá kó tó di pé yóò bọ́mà lọ́wọ́ ọlọ́run àdà náà. Salamu alaikum. Ìbéèrè tèmi ẹlẹ́kẹ̀ẹ́ méjì ìkíní ni lórí tàbá sìkù tàbá sìkù tán àsìkò tí wọ́n pé kí wọ́n dúró mú rí kà nínú ìwé kan pé àsìkò tí wọ́n máa fi dúró sí bèbè ibi ìsìnkú tó ti ṣetán àsìkò tí wọ́n lè fi para kún mi pín ẹ̀wọ̀n ẹ̀ so <laughs> so mo wá fẹ́ mo ti sọ fún yàn rí but mo mọ ọ̀n tẹ̀ títí tẹ̀ pé bóyá sixteen tí yẹn lọ ìtumọ̀ fi ṣàkàwé almost three hours. tá a bá rí i wípé agbègbè ni tó jẹ́ pé gafla wà fún ikú wọn ò tiẹ̀ bìkítà pé nìkan kú ọ̀nà bí àsìkò táwa ń bẹ̀ ń sìn mọ́sálẹ̀ èèyàn kú wọ́n ní ọ̀kan na ọmọ rẹ̀ eléégún ni ó wá lọ bọ́ sínú ẹ̀kú eégún ó fẹ́ gbé bàbá rẹ̀ sínú sàárè pé kí wọ́n fi bá a mọ̀ yìí pé ọmọ eléégún lòun àfáà tó bá wà ń bẹ ọ yẹ kó dídì ń du ọ̀rọ̀ fún un jẹ kó kí bẹ́ńdẹ́ wá sí mọ nínú kó lè fi mọ ntí bàbá rẹ̀ ń lè pàdé nínú sàárè tó jẹ́ pé tí bàbá rẹ̀ ọba ti múra lẹ̀ láyé lọ kó tó lọ pàdé rẹ̀ gbogbo ẹ̀kú rẹ̀ ń yóò jóná ni nínú sàárè pẹ̀lú rẹ̀ ọ yẹ kí wọ́n fún un ní gbogbo àwọn yìí but kì í ṣe tí ó jẹ́ tó yẹ pé gbogbo ògbà eh, bó ṣe jẹ́ pé ó ṣe fẹ́ kọ́mọ̀ nísìn gbogbo ìkómọ àfi tí wọ́n bá ṣe lecture gbogbo eh, ibi ìsìnkú tí wọ́n bá lọ àfi kí wọ́n ṣe lecture bẹ́ẹ̀ lecture náà a dẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe àárín lápá rẹ̀ lára ọ̀gọ́ra wọn tí wọ́n ń gbọ́ ó ti fẹ́ di entertainment ó ti fẹ́ di menu nínú ìṣesí tí àwọn èèyàn ń ṣe naam bẹ́ẹ̀ni no tí wọ́n bá ti ń lọlé ẹ̀mọ̀ lọlé náà ni no kìí ṣe pé èèyàn ò pé níwọ̀ntúnwọ̀nsì all the time kéèyàn níwọ̀ntúnwọ̀nsì all the time kìí ṣe yí pé téèyàn ń pẹ́ mẹ́lọ títí níwọ̀ntúnwọ̀nsì téèyàn ó fi ní ẹ̀kọ́ látara pé ilé ayé òjù báyìí náà lọ tí ó dẹ̀ fi lapa lára èèyàn ẹnikẹ́ni tó bá lọ sí tẹ́ tí wọ́n fẹ́ kí ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ kọ́ ń bẹ̀ ó ní pé kóun náà máa múra kò tó bọ́ ń bẹ̀ kò ẹni tí ó dẹ̀ mọ̀ gbà tí ó jẹ́ so nígbà tó ti rí báyìí kí gbogbo wa máa múra ní all the time ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká kọ́ ń bẹ̀ nù tí èèyàn bá kó ń bẹ̀ ní pápápá ẹ̀kọ́ yẹn wá ṣùgbọ́n tó bá dó ń bẹ̀ tó reflect gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sàásàlà ń ṣe máa sọ fáwọn sọ bí pé torí ìjọ òní irú ìjọ òní la fẹ́ kí gbogbo yín ó múra lẹ́dẹ̀ ọdẹ tún máa ń sọ pé ẹ tọrọ fọmọ àyà yín o torí nísìn wọ́n ti ń bi léèrè ta lọ lọ́wọ́n ọba rẹ tó gbélé ayé sìn kí lẹ̀sìn tó gbélé ayé ṣe kí lórí sọ sí arákùnrin yẹn sallallahu alayhi wa alayhi wa gbogbo àwọn eléyìí eh, nǹkan báyẹn so that tó bá ń reflect lórí gbogbo nǹkan báyẹn tó bá padà kò ní tẹ́ yóò ní effect lára àgbésí ayé òun gangan láti má pàrùn jẹ láti kí sásìkò láti kí bó ṣe yẹ kó kí láti wá ìmọ̀ lórí gbogbo tó bá fẹ́ ṣe nígbésí ayé rẹ̀ ọkàn má ṣe é níṣe wípé òun ò Naam. Second question lórí ẹran àkíkọ̀ ni. Àyànjiyàn wáyé gan lórí títọkùnrin lórí pé kápá mi pé kápá ẹran méjì a lè pẹ́ ọkàn àti pé lórí àwọn àárín àwọn brothers ní ìtajà àjọ. Àkọ́kọ́ tó wá mú wá pé àti kìnnìkan kejì gan ṣé kò fi kò kẹ̀bí kò ń ṣe ọ̀rọ̀ yàn. So ẹran pípa fún àkíkọ ifi nasikani ní ifi ìfiwá ojú rẹ ọba adẹ́dà fún ọmọ téyàn bí sọ́yìn ọ̀lọ́lá musallam ẹ́ ma òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá àwọn aṣọ yìí pé fún ọkùnrin o àgbò méjì tó bá nípa fún obìnrin ẹyọkan àbí náà kí wọ́n á ní àríyànjiyàn ah mo sọ̀rọ̀ mùsùlù ṣé àwọn kan ní ẹ dúró lórí méjì ní pé òjíṣẹ́ náà sàrà sàlám sọ pé fọkùnrin àgbò méjì fóbìnrin àgbò kan láti fi wá ojú rí ọba adẹ́dà kí wọ́n láàrin jiyàn erika níka newspaper àbí ẹ̀kọ́ ẹ̀kọ́ lórí rẹ̀ lánàá yáàni sunna òjíṣẹ́ náà sàlám àtọ̀rọ̀ tó sọ kì í ṣe tí yàn máa ń kà newspaper. يعني naam kí ni kí wá ní ìṣkáàlì tó bá yẹ pé nítorí lágbára nìyẹn àdàfiṣẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yí pé àwòlím walau bi shatin pa àgbò ṣe wòlímà ṣe wòlímà yìí bá ṣe òun gan dẹ̀ ṣe wòlímà dàbínú nìkan ni ó fáwọn èèyàn jẹ torí tó nípa nìyẹn nígbà míì mọ́sà nìkan ni ó fáwọn èèyàn torí pó nípa nìyẹn but ṣé ó kó n tó sọ yẹn só kó dànù so kí ni ìṣkàlì ni mo fi sọ wípé kìí ṣe pé ẹ̀ka láti fi wá mọ̀ ẹ̀ka bí ìgbà tí ń ka newspaper so olúkàlùkù kan kà á ẹ̀jẹ̀ kà and this is the problem with most brothers so ló fi jẹ́ wípé ádàbù tí wọ́n fẹ́ kó so mọ́ ìmọ̀ téèyàn fi ṣoríire lára rẹ̀ ọwà marfu àná torí pé ìmú tí olúkálùkù ti mú ni pé ṣé wọ́n mélé ìwà èmi náà mélé ìwà tó bá olúkálùkù ọ̀yà ajá akhiran yaani wa ma dhalika yad'una salafiyya pé eyín gangan ní salafiyya wà salafiyya yaani bari min. هذه الإشكالات يعني that is most most problem يعني والله أعلم látọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní ṣólẹ́tọ̀ ọmọ <laughs> orí pèsè kí nílẹ̀ náà obìnrin bèèrè <laughs> wọ́n ní ṣólẹ́tọ̀ kí brọ́dà kọ ìyàwó rẹ̀ kí ó tún wá ṣe súnnà pẹ̀lú rẹ̀ lẹ́yìn tó wá ṣe ohun tó fẹ́ ṣe tán kó wá sọ pé kó wá ṣe sẹ́n ok now kó tó wá sọ pé òun ò ṣe mọ́ kó wá ṣe àsọ fún pé òun ti ṣe akidu pẹ̀lú ẹlòmíràn ó dẹ̀ sọ pé sálàfí àbí sálàfí sálàfí lọ́fẹ́ sọ ó dẹ̀ sọ pé sálàfí lòun something like that. tí èèyàn bá kọ̀yàwó bí Islam ṣe gbé kalẹ̀ yóò jèrè lẹ́yìn ìyàwó tó kọ̀ yẹn torí pé ó tẹ̀lé òfin ọba adẹ́dà ni tí èèyàn tó bá kọ̀yàwó bí Islam ṣe gbé kalẹ̀ yóò jèrè yóò gbẹ̀ ẹ̀san dáadáa lórí n tó ṣeun tí obìnrin náà bá dẹ̀ ní kí ọkọ tù ú lẹ̀ pẹ̀lú ìdí tí Islam fọwọ́ sí. Si títúlẹ̀ tó ń béèrè yẹn ọba adẹ́dàá ọba fàlùbáríkà sí fún òjíṣẹ́ lọ́sọ̀ aslam sọ yìí pé ẹni obìnrin tó bá béèrè pé kí ọkọ tún un lẹ̀ tí ò sì di pàtàkì ṣẹ̀ríà ń bẹ̀ kò ní gbóhùn àlìjánà tó òjíṣẹ́ lọ́sọ̀ aslam sọ ẹni yìgì wípé aṣọ yìgì okùn mẹ́ta ló so mọ́ tọkùnrin bá ti sọ pé mo kọ̀ ẹ́ okùn kan ti já but ọmọbìnrin yẹn ò ní kó nulẹ rẹ̀ yóò ṣe nǹkan oṣù mẹ́ta nínú ilé rẹ̀ láàrin ìgbà tó wà nínú ilé rẹ̀ yìí ọkọ yìí ní ẹ̀tọ́ ó nìkan ló ní exclusive right láti sọ wípé òun lè pè padà tó bá fọwọ́ kọ lọ́rùn tó kìsì rẹ̀ nìkan ó ti pè padà bọ́tò okùn kan ti já ṣùgbọ́n oṣù mẹ́ta obìnrin yẹn ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta arákùnrin yóò pe ọmọbìnrin padà ọkùnrin yẹn ò ní exclusive right mọ́ gbogbo àwọn tí wọ́n wà ń ta gan tí wọ́n bá ní interest lórí ọmọbìnrin yẹn wọ́n wọ́n lẹ́tọ̀ọ́ láti jáde síta. Si àwọn tọkùnrin náà bá wá ní interest wọ́n jọ pòwó èyí tó bá máa pè rẹ̀ nínú àwọn méjèèjì a ṣe istikhara a decide fahim na tí ọkọ̀ tó kọ̀ tó kùn kan fi já tátúnṣe bá wá ṣẹlẹ̀ tó pè padà tó bá tún wá sọ pé wàhálà míì tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó pè padà tán ó lè jẹ́ pé jọ́ kejì tó pronounce tàkọ́kọ́ náà ni wọ́n wọ́n tún bá wọn sọ̀rọ̀ ọwá ló ń pè padà ṣe mọ̀ pé tàkọ́kọ́ yẹn ti lọ nìyẹn ó dẹ̀ pè padà àkọ́kọ́ yẹn ti lọ ó tún wá pronounce mi lẹ́yìn rẹ̀ okùn kejì ti já okùnkùn kan ṣoṣo láàrin wọn wàhálà tún wá ṣẹlẹ̀ kò pè padà náà tàbó pè padà okùn kẹta tún wá já ó ní òun kọ̀ kò lè dá padà mọ́ ó dìgbà tọmọbìnrin yẹn bá fẹ́ ọkùnrin míì tọkùnrin yẹn wá túlẹ̀ fínúfúndẹ̀ túlẹ̀ tí ì ṣe pé wọ́n dá ète tí ì ṣe àrẹ́njí tí ì ṣe mahallel brother wa fìlì wípé torí pé òun ti fẹ́ ṣe akdu ó fìlì pé torí pọ́lọ́wọ́n bá dẹ̀ ti fún un ní agbára wípé ọwọ́ òun lòkùn wà òun kọ́ but ìmọ̀ ó fẹ́ hàn tiẹ̀ tàbí ó gbádùn ẹ̀ ó wá fìlì pé bóyá kóun ó ṣe last kínní. Uh, some of them call it parting gift. That's what they say gbogbo eléyìí sínú Islam náà ìmọ̀ rò pé òun ó yẹpẹrẹ ọmọbìnrin ni òun náà bímọ bí ò tí bí yóò bì yóò fojú rí rìkúrì kó tó jáde láyé kìí ṣe tí wọ́n fi yọ̀yàn ló fi jẹ́ pé àwọn obìnrin yìí àmánà ni wá ni wọ́n lọ́wọ́ wa ọba tó dá wọn dẹ̀ ti sọ fún jíṣẹ́ náà sàlám pé kó sọ fún wa wípé kí ni ó ní kólíkẹ́t mìndídẹ̀ẹ́n àtàrà ẹ̀fọn àgbègbà gbígbù láti dá wọn ẹni tí ń bá ń wá kàmálà látara obìnrin bíi ìgbà téèyàn ń perfection nínú tí tí ò perfect ni that is it bí wọ́n ṣe lè wù kí wọ́n wà òkè tó aláwọ̀ òkú ni wọ́n ètò pọ̀ jùnú rẹ̀ ọkọ ni ó wò yòókù tí wọ́n bá ń fẹ́ra wọn kí wọ́n fẹ́ra wọn tó dá lórí eléyìí àmánà kí obìnrin náà dẹ̀ fún ní tọ́à obedience tí wọn bá fẹ́ra mọ́ bi ihsan kí wọ́n túká pẹ̀lú àpọ́nlé kì í ṣe wípé káwọ́ pé torí pé Allah subhanahu wa ta'ala ti fún alágbára ẹ jẹ́ àyẹpẹrẹ wọn ẹni tó bá lóun yẹpẹrẹ obìnrin látara ẹ̀tọ́ tọ́lọ́run ọba fún un gẹ́gẹ́ bí ọkùnrin wallahi alazim òun àtọ́lọ́run ọba ni wọ́n jọpọ̀ Allah subhanahu wa sọ pé wa in ata'nakum fala tabghu alayhinna sabila inna Allaha ali kana tí wọ́n bá bọ̀wọ̀ fún yín o ẹ má ta kọjá àlà pẹ̀lú wọn tẹ́ ẹ bá kọjá àlà pẹ̀lú wọn èmi ọba dẹ́dà èmi náà lékè ọlá mo borí gbogbo yín náà mo dẹ̀ bàbàrà tèmi náà bá fẹ́ ránró lára yín ẹ̀ ní bọ́m̀bẹ̀ ọgọ́rọ́ tí ọlọ́run ọba gbèjà rẹ̀ jà ó ní ẹni tí ọjà lágbára nínú ìjọ́lẹ̀ wọn alágbára ni wọ́n ló fi jẹ́ wípé ẹnìkan è mú wọn pẹ̀lú ọwọ́ yẹ̀yẹ́ àfẹ́ni yẹ̀yẹ́ tó ti ń tó ti ń rẹ́gísítà ara rẹ̀ sí agbo àwọn eníyẹ̀yẹ́ níjọ̀gbìn dàlkíámà ẹnìkan è pọ́n wọn lé kọ́mọ bàbára wọn pé àyìn ti lè pọ́n obìnrin lé jù ẹni tó fẹ́ wà nínú líìsìtì àwọn alápọ̀nlé níwájú ọba adẹ́dàjọ́gbìn dàlkíámà nìkan list àwọn wo àwọn tí òjíṣẹ́ náà sàásìlà ń jẹ́ ìmáàmù wọn ẹ lọ ka oríṣiríṣi tó rí látara àwọn obìnrin rẹ̀ bí ká fọwọ́ tani láyà olórí gbogbo ẹ̀dá bí ká sọ̀rọ̀ tọ́jẹ́ pé táwa bá tí wọ́n bá sọ sáwa yóò di tẹ̀sánmọ́ anẹ́kẹ́ nẹ́bí tá a bá dẹ̀ wí ọ̀la nẹ́bí ni ọ́ tí wọ́n bá sọ fún ẹnìkan nísìnyí pé tá bá wí ẹ̀ ní sálàfí ní ọmọbìnrin yẹn yóò kó ó ti kó tiẹ̀ ní níjọ́ yẹn olórí sálàfí ni wọ́n dẹ̀ ń sọ ilé yìí sí abá wí ọ̀la nàbí ni ẹ́ òsín tóbi ni o lè fẹ́nu sọ òsín tí wọ́n lè ṣe bọ̀ síbẹ̀síbẹ̀ nǹkan Allah subhanahu wa ta'ala ó ní ká fi bójìṣẹ́ náà sàásìlám ṣe mánéèjì tiẹ̀ ká fi bó mánéèjì wọn ló fi jẹ́ yí pé bí ṣídà lẹ́sẹ̀ bí jẹ̀bíríyà pẹ̀lú firmness tí ì ṣe tyranny tí ì ṣe ìkà wẹ̀bí lean lẹ́sẹ̀ bí haun pẹ̀lú pẹ̀lẹ́kùtù tí ì ṣe ti gbẹ̀wùdání tí ì ṣe tọ̀lẹ́ you know you have to be firm but kì í ṣe pẹ̀lú kọ́ wá kọ́ wá fara ní obìnrin kọjá là sọ́yàrá <laughs> ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa bó ṣe páyà ọkọ rẹ̀ tó bá páyà ọlọ́run ọba ní ìdá kan nínú mẹ́wàá rẹ̀ èèyàn lè fẹ́ fún sàtífíkẹ́tì àlìjánà ọba gbọ́ tí mọ́tò rẹ̀ ń bọ̀ lọ́ọ̀kan ọmọbìnrin yóò fẹ́ ya wèrè bíi aáyán tí wọ́n fẹ́ pa tó yẹ pé tó o bá lẹ̀ nǹkan mọ́ yóò mọ jó káyẹ̀ bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ ó ṣe máa ṣe káàkiri bí ṣe mú gbá ní ọmọ máa wò sí mi ẹ ṣe fẹ́ kọkùnrin ọjẹ́ nì ní ló fi jẹ́ pé àwọn ọkọ wọ́n ní láti lọ kẹ́kọ̀ọ́ lórí bá a ṣe jọkọ àwọn kásẹ̀ tó mọ̀ sọ̀tọ̀ àwọn sisters you know ọgọlọpọ̀ jàǹbá ń ta fún jàǹbára ni ló fi jẹ́ pé ó fẹ́ mọ́ sí juma kan tá a bá ti parí jima mọ́gírìbì ni ó là wá ń jà bá a ṣe ń pe ibùnú sùnú sí jókòó lápá fáàmù tọ́lá jókòó aláṣfààrọ̀ ọjọ́ yìí wa àmọ́ ọjọ́ yìí wa arú àwọn iṣu basí tamara àwọn pé ah, ṣé ńbọlẹ̀ yín ńbọlẹ̀ ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí gbogbo ẹ̀ fi dojúrú mọ́ yín lọ́wọ́ báyìí ńbọlẹ̀ ti pàdé irú èèyàn wo ibo tí ń gbẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn tó nǹkan tó yẹ pé kò kò tẹ̀ yẹ ká máa gbọ́ lọ́dọ̀ àwọn aláìní ìmọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀ wọ́n ran wọ̀nra torí pé ọ̀gọ̀rọ̀ ń wò pé yes òun kúkú ní opportunity láti fẹ́ mẹ́rin èyí tó dẹ̀ ń jẹ gan kò rí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك